ọmọ Yorùbá ń ṣe bẹ́bẹ́ o wọ́n ń ṣoríire ní gbogbo àgbáyé wọ́n ń gbégbá orókè wọ́n ń dúró sàn án ó ní ọ̀rọ̀ ti Yẹmí Mọ́bọ́ládé o ní Colorado òun ló kọ́kọ́ máa jẹ́ ọmọlẹ̀ adúláwọ̀ tó sì jẹ́ ọmọ Yorùbá àpè lọ́mọ Nàìjíríà ọmọ Yorùbá nation ni ẹnu Yorùbá nation ló ti wá tí ó sì jẹ́ mayor ní odidi Colorado ní orílẹ̀-èdè America, tá a bá ń sọ pé colorado kì í ṣe mú kó mu tán ọmọ burúkú mú kiri o <laughs> kì í sọ tí ìwé kì í ṣe gbóòwèrè tán mú kiri tán rẹ ẹnu ọtí o colorado jẹ́ state kan ní America. wọ́n sọ wọ́n ní ìlú yìí wọ́n ní àwọn republican wọ́n láwọn ní mọ̀ gbégbá orókè ń bẹ̀ ṣùgbọ́n wọ́n ní eh, Yẹmi Mobolade kì í ṣe republican o wọ́n ní democrat ni ó sì gbégbá orókè wọ́n ní ọjọ́ tó wọlé báyìí wọ́n ní mìmì ó milẹ̀ tìtìtì bí ìgbà tí wọ́n bá ń kọrin rédíò Lagos tiwantiwa mi tìtì ọ̀gá mi ló kórè hùn bàbá mi ni tóyìn ọ̀dẹ́yọmí papati ọ̀nà kọrin gangan àjọ sí orin nínú stúdíò ni tiwantiwa mi ti ti ọ̀rọ̀ yẹn ló jẹ́ ìrántí rẹ̀ ẹ bá ń gbóríyìn fún ẹ mọ̀jà pẹ́ lórí bàbá yìí ẹ bá ń gbóríyìn fún yẹmí mobọ́ládé ìwọ tó bá dé ọmọ yorùbá tàtà tíwọ náà ń soríire tí o sì fẹ́ kóríire kàn ní gbogbo ibi tó o bá wà. àyà náà ń soríire níta ló ń bí i gbogbo ibi tẹ́ ẹ bá sì wà tẹ́ ti ń gbọ́ mi ẹ̀yin náà ó soríire tọmọtọmọ tẹbí tara. àgbẹ̀ fún Yẹmí Mọ́bọ́ládé o òní mayor fún Colorado báyìí bá a ṣe ń sọ̀rọ̀ yìí torí wọn lájà tó wọlé ẹkùn tí yóò fẹjẹwẹ tó lọ tó sì bọ̀ láyọ̀ àtàlàáfíà ẹ kí káàbọ̀ gbogbo àwọn republican conservative wọn ó sì fọ́ wọn wówó wó wọn palẹ̀ ó sì gbé àsíá democrat rò ń bẹ̀. ṣùgbọ́n àkíyèsí kan ni mo fẹ́ pè ká tó kò lórí fọ́nrán ẹ̀ pé orúkọ tán kọ́ ọbẹ̀ wọ́n ní immigrant breaks GOP stronghold wọ́n sì pè ní immigrant náà wọn ará bí ò gbádùn ẹlẹ́ni tó ti dára wọn dúdú náà ni ẹ rí i pé ó yàtọ̀ sí yẹn ṣùgbọ́n ọpọlọ rẹ̀ ó dúró déédéé ó kọjá tiẹ̀jọ ẹ bá ń gbé fún bá ń gbé fún. No gram, no gram, no gram, no gram. No gram. Hey, Pastor Moses, you say Vaja o. Wetin dey happen for dis country? Hey no graham no graham wọ́n gbà fún wọn ní kán mọ́ gbà fún ẹni tó fẹ́ para rẹ̀ ní orí bíríìjì ẹlẹ́sẹ̀ lájà o ibi tí àwọn èèyàn ń ronú para wọn síre owó fẹ́ jábọ́ láti bẹ̀ kó sì para rẹ̀ dànù ṣùgbọ́n ó rètè ó tètè rí èèyàn dúró àwọn èèyàn ní láéláé ò ní lọ àjọ jẹ breakfast èmi ló kàn ni mọ́ para rẹ̀ ṣe alọ́rùn bó o bá wá dínkù ní ìsìn kí la sọ fọlọ́run pé rárá o jẹ́ kí Tinubu ó mọ̀ wípé o lákìkanjú ẹ̀ ẹ̀gbọ́n tí wọ́n sọ ni àwọn èèbò ló sọ̀rọ̀ tán pòwe wọ́n ní toughest time don't last but toughest people do. wàrà òsì lónìí ni wàrà ó wà lọ́la fara rẹ balẹ̀ mọ́ para rẹ o mo para rẹ o fẹ́ kí n sọ̀rọ̀ bíi lálùdí sí ọ mo para orí ìròyìn náà làwa ìròyìn lérèfé o lórí ìkànnì ọ̀gbẹ́ni Bobby ní èní ọjọ́ kejìlá nínú oṣù kẹsàn-án ọdún twenty twenty four àjọ sọdún ni ò lọ bí kankan yóò da ó sọmọlóòkú bẹ́ẹ̀ ni a ò ní sí pẹ̀lú pẹ̀pẹ̀ pẹ̀lú ògo rẹ̀ ẹ́ẹ́ ó nù wọ́n ti bá wa wọ òkè o adúpẹ́ lọ́wọ́ ọlọ́run o ó yè bọ́ o ó yè bọ́ o ó yè bọ́ o <laughs> pàtẹ́wọ́n fún jésù alihamdulilayi o rọ̀bìlẹ̀ alami ẹ bá ń ṣe ní toníbìlẹ̀ yín toníbìlẹ̀ náà kílẹ̀ mọ́ sọ yéèpà. <laughs> under my foot lára fọ́nrán tá a fi hàn yín lánàá ẹ̀ ilé ìtókù tá a fi hàn yín rèé o ó ṣe baptism àpàpàǹdodo wọ́n mọ̀ ti dìbọ̀ <laughs> wọ́n ti dìbọ̀ omi tí ò mọ̀ yìí o ó wá dọ́dọ̀ ìkànnú àwọn ẹ̀mí àwọn ó ṣèlérí a gbọ́ pé wọ́n ní wọ́n máa fún wọn ní fifty trucks of rice ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ torí kì í ṣe Maiduguri nìkan ló ti ṣẹlẹ̀ o ibi tó ti ṣẹlẹ̀ ó ti ń lọ káàkiri Kano ó ti dé àwọn ìlú kan ní ilẹ̀ Haúsá àwọn yẹn wá ní ah, ẹbí ọ̀gbẹ́lẹ̀ nàná nílẹ̀ Haúsá bó ló ṣe wá jẹ́ bẹ́ẹ̀ ni omi ti mú wọn ṣùgbọ́n ẹ jẹ́ agbọ́rọ̀ lẹ́nu ẹ mọ̀ pé agbọ́rọ̀ lẹ́nu rẹ̀ lánàá under my foot bóyá yóò tún mention under my foot nínú ọ̀rọ̀ rẹ̀ ẹ jẹ́ àtàrí gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. The directive of President Bola Ahmed Tinubu to commiserate to the government and people of Borno State, most especially His Excellency the Governor, and Your Eminence, the Father of the State, over the ẹ wo ẹjẹ́ ń gba ọ̀rọ̀ sọ lẹ́nu rẹ̀ jàre eléyìí tó ń sọ ìbò tí ń sa ìbò nǹkan bí ìgbà téèyàn bá ń fi toothpick mú súyà <laughs> ẹ wo n tó sọ náà ni wípé ó ní ààrẹ Tinubu rán sí wọn ní Mẹ̀dúgùrí o pé fifty trailer of rice ìyẹn fifty trailers tó kún fún trailer kì ṣe fifty bag of rice o ni wọn kò fún wọn àti ẹ̀bùn owó lóríṣiríṣi wípé. mo tún kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàbọ̀ sínú ìròyìn tòní o ìpàdé ọlọ́mọ ìlú ẹ bó lójú ọjọ́ lọ́dọ̀ yín òjò ń rọ̀ wẹ́liwẹ́li látàárọ̀ ń bí ni o òtútù ti wá ń dé báyìí o <laughs> àti gbogbo ilẹ̀kùn mọ́rí ni bó lọ́dọ̀ yín ṣé òòrùn ló ń ràn lọ́dọ̀ yín àbí yìnyín ní jábọ́ <laughs> àbí snow ẹ bó o lójú ọjọ́ lọ́dọ̀ yìí ṣó ń lọ bá ṣe kọ̀wé rẹ̀ ṣó ń gbójú ọwọ́ ẹ yóò sì mọ̀ dáa náà ni n ò ní gbọ́bi sí láti ọlọ́run ìdúmọ̀dé mi bá àròyìn náà ní o ìbá gbé wọn débẹ̀ ìbá yànnànà ìbá kanjú abẹ́ǹkó ìbá sísọ lójú eégún ìbá gbé wọn débẹ̀ ìbá sáná wọlé ẹ ìbá gbé wọn débẹ̀ ṣùgbọ́n ọlọ́run ni ó wá ba lórí ohun gbogbo ó ní ìbá gbogbo wa ọlọ́run ló ba lórí ohun gbogbo a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó tún mẹ́mìí rẹ́mìí tó tún jẹ́ ká ríra wa lónìí o ìpàdé ọlọ́mọ lẹ́mìí ìsúre ẹ bá ń gbé rẹ́gísítà síta ẹni tí ò bá wá àfàìní rẹ̀ àfàìní <laughs> ẹni tí ò bá wá o èló ni kágbà lọ́wọ́ ẹni tí ò bá wá kọ́rẹ́ náà rò sí kọ́nà <laughs> ó dá o ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí o ẹ mo mọ̀ pé inú yín máa ń dùn ẹ bá ti rí mi ní inú tèmi náà máa ń dùn ní n bá ti fẹ́ wá bá yín tá a bá ti fẹ́ ṣe ìpàdé ọlọ́mọ ọ̀dù torí mo mọ̀ pé bàbá ti ṣe tán àátún kórajọpọ̀ sínú comment section ó dáa o àwọn àwọn mú àwọn ìròyìn tí àyà ti kólẹ̀ sórí tábìlì mi wọ́n mọ̀ mú wá fún yín ní kọ̀ọ̀kan èjèèjì báyìí ó àní pẹ́ nínú ìròyìn tòní o bẹ́ẹ̀ náà ni mo béèrè ìbéèrè kan mo fún yín lásàmẹ́ǹtì lánàá àsàmẹ́ǹtì <laughs> wo ta ń rántí ẹlòmíì gan ọ̀rántí àsàmẹ́ǹtì gan débi yóò rántí kí ni ánsà sí àsàmẹ́ǹtì kí ni ìdáhùn sí assignment pé tá a pòwe kan nínú orin bàbá wa ọ̀làǹdó ọ̀wọ̀ ẹ sì lè pè wọ́n ní ọ̀làǹdó owó tó sọ pé láì kó ẹ̀kìrì láyé kò sẹ́ni jẹ́ fawọ́ ẹ̀ ṣe gbẹ̀dú o kí ni ń jẹ́ gbẹ̀dú kí ni ń jẹ́ ẹ̀kìrì àwọn kan ti ń dáhùn sínú comment section àwọn kan ní kìnìún ní ń jẹ́ ẹ̀kìrì oríṣiríṣi ó mọ̀ sí o ó dà pé mo tún fún yín time mo fẹ́ mọ tó mọ̀ tún mọ̀ ẹ̀kìrì ẹ ń bá mọ ni àwọn èèyàn kẹ́kọ̀ọ́ lára ń tẹ̀ ń kọ́lẹ̀ o kì í kàn ṣe kẹ́ ẹ kọ́ o dandan ẹni tí ò bá ti mọ̀ kó mọ̀ wulẹ̀ kọ́ ẹ lè gbìyànjú ṣùgbọ́n kó o bá mọ̀ kọ́ síwájú rẹ̀ pé àwọn kan kọ́ lóòótọ́ wọn ni àwọn kan nìkan gbìyànjú ni o ṣùgbọ́n àwọn kan ń kọ́ bí ẹni pé wọ́n mọ̀ kì í ṣe kìnìún o gbogbo ẹ̀yin tẹ̀ ń kọ́ kìnìún <laughs> kìnìún ló láàjù kìnìún ọba ẹran ògòǹgò lọ́ba ẹyẹ <laughs> ẹlòmíín lè kọ ògòǹgò báwọn láì ẹ̀ kiri ṣé ń sọ fún yín àmọ́ sọnù ròyìn lónìí ó dá àwọn ẹjẹ́ ń sáré wá mọ́ mú àwọn àkórí ròyìn tá a ní fún yín lónìí ẹjẹ́ ń wá sáré yànnà náà ẹjẹ́ ń wá sáré mu wá fún yín ní pápápá ká tó wọnú àwọn abala tí ó mọ̀ kù ká tó wá mọ̀ gbéra wa débẹ̀ nínú àkójọpọ̀ ròyìn lónìí alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ẹni ní ó pé ọdún kan tí gbajúgbajà olórin àgbáyé tí gbogbo ayé mọ̀ ah tí gbogbo ayé bá kẹ́dùn gbà tí òdòlóògbé ìyẹn Mohbad ìlérí olúwa Mohbad tá a sì wá justice fún ọlọ́run ní ó jẹ́ àrí justice fún Mohbad torí dìbò ìbáwọn ará bí ṣe ń ṣe ó ní agbára o ṣùgbọ́n gbogbo ìfẹ́ǹtì tó wáyé nípa ti Mohbad lọ́ọ̀yà ẹbí wọn jáde báyìí wọ́n ti sọ gbogbo kùdìẹ̀kudìẹ gbogbo làálàá kòókò fùrọ̀ dán gbogbo wàhálà táwọn ń dojú kọ tó ń fọ ọwọ́ aago sẹ́yìn wọ́n dárúkọ àwọn ọlọ́pàá wọ́n mẹ́nu bà àwọn ọlọ́pàá wọ́n náà wà lára àwọn tí ń fọwọ́ aago sẹ́yìn wọ́n dárúkọ àwọn táwọn fẹ́ kàn ṣe autopsy fáwọn ẹ wọ́n ní àwọn ti gbé lọ sí ọ̀dọ̀ àwọn private wọ́n láwọn náà ń sá sẹ́yìn wọ́n láwọn ò mọ̀dí tí wọ́n ṣe ń sá sẹ́yìn wọ́n ló wá rán àwọn létí ìgbà tí wọ́n padé légi wá tí bàbá wa Gani Fáyẹ̀mí of blessed memory táwọn náà gbìyànjú títí ó ní ṣùgbọ́n àwọn ò wà gbìyànjú ilé ó láwọn ò rí ṣe ó láwọn ò mẹ́ni tó Europe báyìí o àwọn ò mú torí ó ń jọ bí ẹni wípé àwọn alágbára ọwọ́ wọn le lamẹ́ríkà ó sì ń jọ bí ẹni pé àwọn laboratory lamẹ́ríkà náà ń gbàbọ̀dè wọ́n ní europe làwọn mú wá àwọn ò sì ní gbà kí nǹkan kan ṣe wọ́n rí ṣe ní europe àgbẹ̀ yìí débẹ̀ gbogbo àwọn tí wọ́n jáde bàbá Mohbad náà sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn òṣèré kan náà sọ̀rọ̀ àwọn celebrity àtàwọn abẹnugan tán lead struggle fún justice fún Mohbad gbogbo wa ṣe jẹ́ a ṣe ń tẹ̀lé ń tẹ̀lé a tó àwọn fọ́nrán ń tẹ̀léra wọn nínú àkójọpọ̀ ròyìn tá a fi mú wa fún yín tá a fi gbé yín débẹ̀ ní bus stop yẹn. bẹ́ẹ̀ náà ni ìkan lára àwọn celebrity náà sọ̀rọ̀ yẹn Yọ̀mí ó sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sì sọ ọmọgbọ́n wá lórí ọ̀rọ̀ ti Mohbad wípé lóòótọ́ wọn ní káwọn mọ̀ ṣe remembrance wọn yẹ rẹ̀ ṣùgbọ́n àwọn ò lo protest àwọn ò fi ṣe remembrance wọn yẹ rẹ̀ pàápàá jùlọ ń béèrè béèrè kan lọ́wọ́ ìyàwó Mohbad pé kámẹ́rà tó wà ń bẹ̀ yẹn ń kọ pé àwọn ti ṣeṣẹ́ ìwádìí pé gbogbo orchid orchid kọ orchid náà ń pè bẹ́ẹ̀ orchid estate àbí orchid ni mi ò mọ bá ṣe ń pè é ṣùgbọ́n ibi tí Mohbad ra lé sí wọ́n ní gbogbo àwọn landlord tó wà ń bẹ̀ pátápátá tán talé fún bẹ̀ wọ́n ní wọ́n tà mọ́ kámẹ́rà ni wọ́n ní bẹ́ẹ̀ bá dé ogbó lé wọn àwọn tó wà ń bẹ̀ nìsín wọ́n ní kámẹ́rà CCTV wọ́n ń ṣiṣẹ́ kò séyìí tí ò ṣiṣẹ́ ń bẹ̀ kí ló wá CCTV ò ṣiṣẹ́ ti ṣe ikú ti yọ storage jẹ níbi tó ń store fídíò sí gbogbo ẹ̀ lágbèé níbẹ̀ náà àkójọpọ̀ ròyìn lónìí eré tí ó mọ̀ tẹ̀lé onífọ́nrán kan títí ń jà kiri látàná o tán ni wọ́n lé irinwó ọmọ nàìjíríà kúrò ní Dubai wọ́n dìpọ́ọ̀tì wọn wọ́n lé wọn wálé o ṣé lóòótọ́ ni ṣé wọ́n dìpọ́ọ̀tù wọn ni ṣé ìjọba Dubai ló dìpọ́ọ̀tì wọn àbí wọ́n fínú fídọ̀ padà wálé ṣé rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà pàápàá jùlọ àwọn tó jẹ́ wípé bí afẹ́fẹ́ bá ti fẹ́ sí wọn lára tára ti tù wọ́n tí wọ́n ti gbàgbé ibi táwọn ti ń bọ̀ wọ́n máa ń ṣìwàwù àwọn ni wọ́n máa bára wọn nírú situation báyìí. ẹ lè mọ rò wípé kí lọ́ọ̀bẹ ni Bobby ń sọ ìwọ̀n àtàyà àá sáwọn aráàbí iṣẹ́ ọ ni so o ti gbọ́n tó ṣẹlẹ̀ ni n ò lè mọ̀ gbọ́n tó ṣẹlẹ̀ kí n wá mọ sọ̀rọ̀ báyìí bẹ́yìn náà bá gbọ́ ẹ mọ̀ wípé ní tí àwọn ará bí ń ṣe pàápàá jùlọ ọmọ Ìgbò ní Dubai ní Dubai ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ kí kórílẹ̀-èdè Dubai kan fi mú wọn dánrin kan fojú wọn gbolẹ̀ nítorí mo ti rí kan ní Europe bíi náà lọ́jọ́ kan ó múra gẹ́gẹ́gẹ́ tán ní bá ń stro káàkiri mo bá rí tó náà fly kọ́lọ̀ mo ní à ó bá tiẹ̀ fly kọ́lọ̀ rẹ ò ní padà lẹ́kọ̀ọ́ rẹ mọ́ fly kọ́lọ̀ láàrin àwọn tiẹ̀ láyé íńtápùlù tó ń kó gba àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀n fly kọ́lọ̀ kiri ìgboro yúróòpù ìkákẹ́ ìwọ̀ wọn ń di wọ́n bá ti wọ ìlú òǹlù. bẹ́ẹ̀ náà ni nínú àkórí ìròyìn ní láti gbọ́ tán sọ pé NAFDAC ò lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ ni wọn ò láṣẹ láti yẹ ọwọ́ àwọn wò lórí nǹkan tẹ̀mí nǹkan tó jẹ́ spiritual àwọn èèyàn tún ṣèwọ́de àmọ́ òwò ta títí títí àwọn gbogbo àdúgbò àárín wọn ń gbà wọ́de bí ń pa wá ìgbà àwọ́de bad governance ààrẹ èèyàn kankan tó jọ wọn ààrẹ èèyàn kankan tó jọ wọn ṣùgbọ́n nígbà tó di nǹkan tẹ̀mí ní ìsìn wọ́n wọ ẹ̀wù ńlá wọ́n wẹ̀wù bíṣọ́ọ̀bù wọn kẹ́sẹ̀ lẹ́sẹ̀ wọ́n jáde wọ́n láwọn ń gbé wọ́n láwọn ń gbèjà funfun yìí wọ́n ní kí bẹ́rí dagman kò gbẹ́nu ẹ̀ sọ́hùn wọ́n sì ní NAFDAC ò láṣẹ láti máa yí àwọn lọ́wọ́ wò pé nǹkan spiritual ṣùgbọ́n ẹ̀yin èèyàn mi wọ́n béèrè wọ́n béèrè question lọ́wọ́ yín kí náà ń pè spiritual gan. pé ẹ̀yin ìyá wa tẹ́ ẹ jẹ́ evangelist mo sì mọ̀ pé kìrìsìtẹ́nì nìkan kọ́ ló ń ṣe nǹkan spiritual àwọn oníbílẹ̀ náà ń ṣe àwọn mùsùlùmí náà ń ṣe kí ni jẹ́ spiritual nínú ẹ̀sìn ti nǹkan ẹ̀mí nǹkan àfojúrí kí ni ń jẹ́ bẹ́ẹ̀ àjọ gbéra wa débẹ̀ nù eléyìí o <laughs> nìkan kọ́ ní gbé yín débẹ̀ torí nǹkan spiritual ṣé gbogbo èèyàn ló wá spiritual á gbé yín débẹ̀ tààràtààrà torí àwọn tó wá jáde ní ìsìn tán ní omi tí wọ́n ń ta spiritual ní kán mọ́ tọwọ́ bọ̀ kí NAFDAC mọ́ tojúbọ̀ ọ́ à ń gbọ́rú eléyìí rí Nàìjíríà spiritual ni product ọṣẹ spiritual ni ah láì ṣe ọṣẹ dúdú tí wọ́n ń wẹ̀ ní kíní kódà á gbé lébẹ̀ tààràtààrà nínú àkójọpọ̀ ròyìn lónìí ẹ̀ wọn kúkú lè lọ bá wọn babaláwo kan ní kán mọ̀ sí ọ̀sẹ̀ dúdú àbí kán ní kán kọ nafdac number sórí ọ̀sẹ̀ dúdú wọn àwọn ìyá alágbo wọn lè ní kán kọ nafdac number sórí kíni wọ́n ń ta kíní lọ́n ti ẹnu <laughs> ọmọ ga o ó dá o bẹ́ẹ̀ náà ni nínú àkórí ròyìn mi láti gbọ́ ni Dangote àtìjọba Tinubu wọ́n ni wọ́n ti sọ ọmọ Nàìjíríà di jẹ́ kí n jẹ ní máyòdùn wọ́n ní wọ́n wá sọ rìfàìnẹ́rì di ọjà bàràǹdà bí ìgbà téèyàn bá lọ sí owó dé onírin <laughs> ẹ̀yin bàbá wa ọjà ọkùnrin lọ́jà owó dé onírin torí ṣàṣà lóbìnrin tí mo ń lọ ọbẹ̀ bẹ́ẹ̀ bá lóbìnrin tó ní ìdí páàtì mọ́tò kan ọkùnrin ní ọkọ rẹ̀ ni ó lọ rà nítorí bó o bá dúró déédéé bó o bá sọ́ra tí ládìí pọ̀ gan sì dáa sí ẹ̀rí ti owó dé onírin àwọn tí ò ní ṣọ́ọ̀bù ń bẹ̀ wọ́n á tajà fún ọ <laughs> bó o bá sọ́ra rẹ̀ lẹ́yìn tí ò ní ṣọ́ọ̀bù tó ti ń ta páàtì mọ́tò ìsì ìṣe páàtì mọ́tò tòkunbọ̀nà ń tà ń bẹ̀ àwọn mọ́tò tó bá ti láksidẹ̀ǹtì náà máa tú páàtì rẹ̀ náà máa yọ lékiri lékiri èyí tó bá sì dá ń bẹ̀ wọ́n wà á rí pàkéèjì ẹ̀ àìmọye àwọn tí ò ní ṣọ́ọ̀bù ń bẹ̀ wọ́n ní tí nàìjíríà ń ṣe lórí ọ̀rọ̀ epo rè á débẹ̀ o nítorí ó ń jọ bí ẹni wípé àti dangote o àti ìjọba nàìjíríà tnnpc o ó ń jọ bí ẹni wípé <laughs> rẹ̀rẹ̀ rùn o àti wípé a tún wá find out nínú rìsáàtì wa wípé dangote nìkan kọ́ ni rìfàìnẹ́rì tó wà nàìjíríà o rìfàìnẹ́rì pọ̀ o á gbé yín débẹ̀ tààràtàrà. ẹ̀tún yí ọgbọ́n wọ́n ní wọ́n ní rìfàìnẹ́rì níta outside Nigeria wọ́n wá wọ́n wá mú ṣọ́ọ̀bù kékeré kan sí Nigeria wọ́n fi ṣe àdírẹ́sì àṣẹ rìfàìnẹ́rì náà ń ṣe abájọ tó ṣe ń kó epo lọ́ọ̀ta á gbé yín débẹ̀ nínú àkójọpọ̀ ìròyìn lónìí àwọn rìfàìnẹ́rì tó wà Nàìjíríà tẹ́ẹ̀mọ̀. <laughs> àkọ́rí ìròyìn tá a tún wá mọ mẹ́nu bàbá yìí ó ní ti ẹ̀kún omi tó ṣẹlẹ̀ ní Màdúgùrí ó ń jọ bẹ́ni pé kì í wá ṣe Màdúgùrí nìkan o ó kàn tàn kiri ní ilẹ̀ haúsá wọn rògbò báyìí o wọ́n dáràn torí kì í ṣe kánò náà ní ìsìn àwọn èèyàn kú rẹpẹtẹ wọ́n wá ní ti màdúkúri wọ́n ní thirty seven mẹ́tàdínlógójì làwọn èèyàn tó ti kú báyìí o tí àwọn èèyàn sì sọ dúkìá nù rẹpẹtẹ tí ìṣe kékeré o ṣùgbọ́n ṣètìmá wa ti débẹ̀ ó ti gbìyànjú ìwọ̀nba tí ààrẹ Tinubu ní kórè fi jíṣẹ́ fún wọn bẹ́ẹ̀. báàgì ráìsì sùn lọ rẹ̀rẹ̀rẹ̀ fifty trucks of rice kọ́ ni mo gbọ́ báwọn tírélà bíi fifty kọ́ ni mo gbọ́ pé wọ́n náà máa kó lọ bẹ̀rùn kọ́lọ̀ mọ̀jẹ̀ kó mi kó gba tírélà <laughs> ráìsì lọ́wọ́ wọn. bẹ́ẹ̀ náà la tún gbọ́ wọ́n ní àwọn ẹlẹ́wọ̀n sá lọ àwọn ọ̀gá Boko Haram tán mú pamọ́ sí prison tó wà ní Mẹ́dúgùrí wọ́n ní wọ́n ti gbanú omi jápa Minister. fún interior. Honourable. Túnjí Olúbùnmi wọn fẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n sà sọ̀rọ̀ wọ́n sọ nǹkan kan bó tiẹ̀ jẹ́ pé wọ́n ń pẹ̀pẹ̀ wọ́n ń pẹ̀ gírí ni wọ́n fẹ́ sápamọ́ sẹ́yìn kankan wọn fẹ́ káwọn èèyàn mọ̀ ṣùgbọ́n àwọn òròyìn ṣùgbọ́n àwọn iléèwé ìròyìn òkèèrè lábúrọ̀dù wọ́n ti gbé báwọn ọ̀gá àwọn kọ́mándàǹtì ní Boko Haram wọ́n sì sá lọ wọ́n fi omi wọ́n fi ṣe skills <laughs> ó ga o prison break ni o wọ́n láwọn ẹlẹ́wọ̀n ti sá torí tó wá fà tí mínísítà fi lọ ọbọn kẹ́dùn ní mẹ̀dúgùrí tí wọ́n wá ń pẹ̀pẹ̀ tó ń ṣàṣà sẹ́yìn tó wá ń pẹ̀pẹ̀ tó ń fẹ́ mọ́rọ̀ lọ síbẹ̀ ààbùn yín gbọ́ ní tààràtààrà nínú àkójọpọ̀ òròyìn lónìí bẹ́ẹ̀ náà lélẹ́yìí táwọn àmọ́ fi káde gbogbo ẹ̀ ńlẹ̀ lónìí ó ní tí bàbá tí ọlọ́pàá pa ọmọ rẹ̀ tó ń fẹ̀sùn kàn àwọn ọlọ́pàá pé wọ́n pa ọmọ rẹ̀ ọmọ polytechnic ti Kwara tí wọ́n náà pa bàbá ti wá jáde wọ́n ní bàbá àwọn ọlọ́pàá tí wọ́n pa ọmọ àwọn wọn náà ti wá bẹ àwọn ṣùgbọ́n àwọn bẹ̀bẹ̀ o torí ọlọ́run ní wọn dárí ju gbogbo èèyàn ṣùgbọ́n àwọn fẹ́ ìdájọ́ kò jù bá náà lọ. gbogbo eléyìí tá a rí fún yín nínú àkórí ìròyìn fún tòní leléyìí lónìí ọjọ́ kejìlá nínú oṣù kẹsàn-án ọdún twenty twenty four ní báyìí àwọn àmọ́ ọ̀nà yẹ́bẹ́yẹ́bẹ́ àmọ́ gbé yín débẹ̀ ní bus stop kọ̀ọ̀kan nínú àkójọpọ̀ ìròyìn lónìí ṣùgbọ́n ká tó àwọn tẹ̀síwájú abala tí ó mọ kàn náà ni abala sáná wọlé ní pápá àpàláṣe àní dènà pẹnu àní bọ́pọ̀lọlé olóró àní fi àsìkò yín ṣòfò báyẹ̀ báyọ̀ báyẹ̀ báwọ̀ ẹ̀jọ́ ẹ mọ̀ bá a pín kó kalẹ̀ kó kakò mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ torí wọn ní bọ́mọdé bá dúpẹ́ orí àná yóò rí mi ìgbà mo dúpẹ́ gan torí bẹ́ẹ̀ ṣe ń bá wa pín tẹ́ ń bá wa kọ kọ́mẹ́ǹtì tẹ́ ń kọ èròǹgbà yín bí ìgbà tó jẹ́ pé àwa mítìn ni ilé yìí ó ti kọjá àròyìn lásán àbí kí mo sọ ó ti kọjá àròyìn lásán àti gbìnàjà gbogbo àwọn tí wọ́n fẹ́ mọ́ fẹnu tábàlà wa á ti gbìyànjá mọ́ wọn lọ́wọ́ ìròyìn ọlọ́mọ lè wá ń dàbí ẹni pé ah, bí n bá ti sí mbẹ̀ bí n bá ti sí mbẹ̀ abẹ́rẹ́ rí nǹkan ó kọjá àròyìn lásán àmọ́ gbọ̀n àmọ́ sàlàyé àtúmọ̀ fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ nínú comment yóò dàbí pàwà láìfù ni ah, yóò sì dà fún ifá yìí tẹ́ ń fi ilẹ̀ fún mi àti ìfẹ́ tẹ́ ń fi hàn sí mi mo nífẹ̀ẹ́ yín gan o àwọn grandma àwọn bàbá bàbá àwọn àyọ̀ǹgẹ̀ náà àtàwọn adélébọ̀ àtàwọn ọ̀sọ̀rọ̀ ọlọ́mọge gbogbo wa la wà báyìí kàtígórì ni <laughs> mo dúpẹ́ lọ́wọ́ yín àríwára wa tí o láti ọlọ́run Èdùmàrè o ó dá o ẹjẹ́ wa wọnú abala sanáwọlé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ bí ẹni mo wo ibà sanáwọlé yín náà ni o tọ́lọ́yìnbó ń pè ní news flash ẹ sì tún lè pè ní flash news àìdí àlá ní ìdìbí òjúbà náà lọ. àkọ́kọ́ nínú ìròyìn sáréwọlé tá a kọ̀ mọ́ mú wọn láti gbọ́ wípé ààrẹ Tinubu tún ti gba orílẹ̀-èdè UK lọ ibo láti kófìrí wọn Buckingham Palace ni o lọ́dọ̀ King Charles láti dédé rí wọn ní ààrẹ kílẹ̀ tún lọ́ọ́ ṣe lọ́dọ̀ King Charles àbí fọ́nrán ti láṣìírí nígbà tán ṣe sọ́mìtì kan tí wọ́n jọ ríra wọn sóhun rè à kì í wá ṣe fọ́nrán ti láṣẹ àwa náà wo fìlà ọ̀hún síra wọn a rí pé fìlà yẹn yàtọ̀ bó tiẹ̀ jẹ́ pé ó ń jọ bẹ́ẹ̀ ni pé aṣọ kọ́lọ̀ kan náà làárẹ tún wọ̀ lọ bẹ̀ àwọn èèyàn wá ní sáré o lásọ mi ni mo ní ẹgbẹ́nu iṣan kí ni ìtumọ̀ gbogbo ilé bẹ́ẹ̀ bá wo fídíò tí wọ́n jọ ṣe ní last year àti aṣọ tí ààrẹ wọ̀ àwọn ọmọ nàìjíríà ìṣe ẹ̀ mọ́ ẹ̀ mọ́ ràn jújù ẹ mọ́ lójú ààrẹ yìí náà ẹ̀bá sì wọ kọ́lọ̀ mi ẹ mọ́ jẹ́ káwọn nàìjíríà mọ́ ṣe kíní sí lára ọlọ́run ló mọ iye tán rán aṣọ yìí yóò fẹ́ wọ twenty million naira <laughs> aṣọ ààrẹ ààrẹ ò gbọ́dọ̀ kan wọ kíní wọn gbọ́dọ̀ rin ìrìn ìdọ̀tí torí wọ́n ní èrè ní sí níṣẹ́ ni lọ́jọ́ bóyìnbó mutí àmùkọ kí n tààsì kó sínú kóòtù ààrẹ náà kó sínú tiwantiwa bó ṣe wà nù ó dá o ààrẹ sàti lọ bá kìntànsì kí náà wá rèé ṣe ń bẹ̀ wọ́n ní wọ́n rèé tún so okùn alájọsopọ̀ okùn ọmọ ẹbí <laughs> wọ́n ní wọ́n rèé tún so kó táìtì dáadáa kó mọ́ bá dá <laughs> wọ́n ní gbogbo àjọṣepọ̀ tó wà láàrin orílẹ̀-èdè UK àti Nàìjíríà wọ́n lò ní wọ́n rèé sọ̀rọ̀ rẹ̀ kúnnákúnná pé àwọn ò fẹ́ kó bàjẹ́ wọ́n wá fi ọ̀rọ̀ ìlédè ìkànnú àwọn abániṣiṣẹ́pọ̀ ààrẹ ni o tórúkọ rẹ̀ ń jẹ́ Dio olùṣègùn ó ní president bola ahmed tinubu wọ́n ti lọ sí ọ̀dọ̀ ọba king charles ní buckingham palace ní ààfin wọn ń bẹ̀ wọ́n sọ wọ́n ní ìdí tí wọ́n fi lọ náà ni wípé láti tẹ̀síwájú nínú diplomatic ties àti sọ fún yín náà lẹ́ẹ̀kan diplomatic ties okùn àjọṣepọ̀ náà ni okùn ẹbí pé wọn ò fẹ́ kó já àti partnership náà ni ìbáraẹniṣiṣẹ́pọ̀ wọ́n lò ní wọ́n bá lọ ó dáa bó bá jù bẹ́ẹ̀ lọ àmọ́ jẹ́ kẹ́ ẹ gbọ́ ṣùgbọ́n for now nǹkan ni wọ́n bá lọ́nu ìròyìn sánáwọlé náà ni àní pẹ́ lórí ẹ̀ nínú ìròyìn sánáwọlé mi náà láti gbọ́ tán sọ wípé àwọn báńdíìtì wọ́n bá tún blọ́ọ̀kì ojú ọ̀nà mọ́rọ̀sẹ̀ pópónà sanfara wọ́n ti blọ́ọ̀kì ẹ wọ́n wà blọ́ọ̀kì ẹ nìkan wọ́n ní ọ̀kadà náà ti ẹ̀gbé wọn gbé mọ́tò wọ́n ní mẹ́ta mẹ́ta méjì méjì ìbọn ṣe gun ọ̀kadà rí wọ́n sì tún wá dí àwọn èèyàn gbé lójú títì wọ́n ní wọ́n wá ṣe roadblock gbogbo àwọn arìnrìn àjò pátápátá náà dá mọ́tò wọn dúró ọ̀kadà náà fi ń gbé wọn lọ yáyáyá wọ́n ní ọ̀kadà tàn sí wa yóò fẹ́ tó fifty ọ̀kadà náà sí wa tán kí wọ́n máa rín kọ́lọ́run ṣàánú wa o níbi tí àwọn iléeṣẹ́ ológun sì ti ń dúró tán ń jánu lórí ọ̀rọ̀ ti eh, ọ̀gbẹ́ni tí ń fojú wọn rí níbẹ̀ náà ni ní Zamfara náà ni o ọ̀rọ̀ góòlù Zamfara yóò lẹ́yìn gan o wọ́n fẹ́ mọ̀ aláwọn báńdíìtì wọ́n fẹ́ máa gba allocation <laughs> àwọn náà fẹ́ máa jẹ ti ń bẹ oríṣiríṣi wọn náà tẹ́ bá sì rí owó tuntun lọ́wọ́ wọn new naira note ẹ máa wò pé ta ló ń fún wọn ibo náà ti ń rí wọ́n tún ti jí àwọn èèyàn gbé lọ wọ́n wá ń béèrè pé àyà wá ń bi wọ́n pé èèyàn mélòó lẹ́nà jí gbé wọ́n láwọn ò tí ì lè sọ ṣùgbọ́n èrò pọ̀ tàn jí gbé o gbogbo ìgbà tó bá sì fi ń ṣiṣẹ́ yìí ẹ lè kófìrí àwọn agbófinró àtọlọ́pàá o àti ológun o àti ẹ̀gbọ́n kankan nípa àwọn ológun òfurufú àgbọ́n kankan nípa tàwọn ológun orí omi ní ìsìn tí flooding sì ti wà káàkiri ṣé kò yẹ kán gbé bóòtù wọn kan mọ́ fún mi lómi ń jẹ́ ìbáṣe flood ìbáṣe odò ìbáṣe river omi lómi ń jẹ́ omi tí ó sì wà ní Màdúgùrí yóò gba síìpù <laughs> mo ti ń wo nínú ìròyìn sánáwọlé mi láti gbọ́ wípé ọba aláyélúwà ní ilẹ̀ yorùbá ọba ńlá kan ọba first class ọba abo ni wọ́n ń perí yìí ọba ùjẹsàláǹdì náà ni bàbá rẹ̀ á gbé mọ̀mọ́ rẹ̀ á dá sí bàbá ti wàjà ọwá ògbókun ti ìjẹsàláǹdì bàbá ti wàjà wọ́n ti jọ́lọ́run nípè wọ́n ti rè bá àwọn irúnmọlẹ̀ jẹun ọwọ́ ọgbọ̀gùn ti ìlú Iléṣà ọba Gabriel Adékúnlé Arọ́mọláràn ni wọ́n ti jọlọ nípe o wọ́n ní láìpẹ́ yìí ni bàbá sòjòjò tí gbogbo àwọn èèyàn sì ń bẹ̀rù wípé kí ló ṣe bàbá àwọn ò rí ojú bàbá ń ta àwọn ògbúrò bàbá ọtí gbogbo àwọn aráàlú nùjẹ̀ṣà tí wọ́n ń béèrè ṣùgbọ́n lọ́rọ̀ kan o Chief Yinka fasui àwọn ni wọ́n fọ̀rọ̀ ìlédè báyìí o àwọn ni àwọn ni wọ́n jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé bàbá ti wàjà wọn ìsọpọ̀ bá kú torí gbogbo àwọn oníwèé ìròyìn English ti ń gbé ọba kú ọba kú náà ń sọ ọba wàjà ní kílè ìbò wàjà <laughs> àwọn ọ̀rọ̀gbọ́n ẹ̀ta sí ọba ti papòdà báyìí o wọ́n ti jọ́ lọ́hùn ní pé ó dáa nídìí èyí gbogbo ẹ̀yin ará òjẹ̀sà àti ọmọ òjẹ̀sà ojúlówó ọmọ òjẹ̀sà nílé lóko lẹ́yìn ó di gbogbo yín ni abákẹ́dùn báyìí o kì í ṣe ará ìwúlẹ̀sà nìkan o ará òjẹ̀sà káàfàtà gbogbo àwọn ará òjẹ̀sà pátápátá ni o ìwúlẹ̀sà wà níbẹ̀ ẹ̀sà òkè wà níbẹ̀ bẹ́ẹ̀ náà ni ìjẹ̀bújẹ̀sà wà níbẹ̀ wọ́n pọ̀ rẹ́rẹ́ bẹ́ẹ̀ àwọn ìjẹ̀ṣà land pátápátá gbogbo yín la bá kẹ́dùn lórí ìkànnì yìí o bàbá rẹ̀ á gbé mọ̀mọ́ rẹ̀ á dá sí. ó dá o ìròyìn sánáwọlé tí ó mọ̀ kàn báyìí òun náà láàmú fi káde gbogbo ìròyìn sánáwọlé abala ìròyìn sánáwọlé ńlẹ̀ lónìí ó láti gbọ́ pé orí ti kó ọ̀gbẹ́ni kan tí orúkọ rẹ̀ ń jẹ́ àkíkà tá a mọ̀ o kó wá sọ ọ̀rẹ́ ṣèyí mákindé náà pé wọ́n ní tímọ́tímọ́ ṣèyí mákindé o òun la gbọ́ wípé ó ti gba ìtúsílẹ̀ o báyìí kúrò lọ́wọ́ àwọn ajínigbé tí wọ́n jí gbé ní nǹkan bí ọjọ́ mẹ́fà sẹ́yìn wọ́n ní ewu iná kí ìpàwòdì àwòdì okú ewu o orí ló kó ọ̀gbẹ́ni yọ nítorí wípé bó bá jẹ́ ọmọ tálákà kan àbí ọmọ aláìléèyàn kan náà mú yóò sì wà ń bẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ nàìjíríà ti wá ń sọ̀rọ̀ jàké ohun wọn ń dún fatafata báyìí ni o òwe náà sì fi ń sọ̀rọ̀ ohun ta náà sì ń sọ̀rọ̀ fún ṣèyí mákindé náà ń pòwe fún wọn ní bí ikú bá ń pa ojúgbà ẹni pé òwe ńlá ní ń pa fún ni o ohun táwọn aráàlú ń sọ̀rọ̀ o nípa àwọn olórí n kò jẹ́ pé mọ́tò bọ̀gìnì bọ̀gìnì náà ń rà ti hàn bullet proof ti jẹ́ pé báwọn ajínigbé bá dán lọ́nà wọn ò ní lè dán dúró wọn ò ní lè kápá wọn wọn ti gbọ́n àwọn nàìjíríà wá ní àwọn bá yọ̀ àwọn bá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o tí orí rẹ̀ kò yọ ṣùgbọ́n ọjọ́ táwọn bá gbọ́ wípé eh, ọjọ́ táwọn bá gbọ́ wípé eh, òdà ṣe ń sọ wọ́n ní ọjọ́ táwọn bá gbọ́ wípé àwọn ajínigbé gbé gómìnà kan lórílẹ̀‐èdè wọ́n ní yẹ̀yẹ́ làwọn mọ̀ fi ṣe àwọn ó gbájú àwọn ó gbádùn wọn ní ààbò lẹ́sẹ̀ rí báyìí ọmọ nàìjíríà àwọn olórí yìí mọ́ ṣe ń gbìyànjú tó eh, tó yẹ pé owó ọ̀rẹ́ Ṣèyí Mákindé nìsín láàrin ọjọ́ mẹ́fà wọ́n ti gbà á lẹ̀ òun náà jìyà àmọ́ iye tán sanwó àmọ́ bóyá sanwó àmọ́ bóyá san rásọ̀mù wọn ọ̀bọ̀n agbọ́ o ṣùgbọ́n pápá àpá wọn ní bó ṣe dé ilé ìwòsàn náà mú lọ kán rè fọ ara rẹ̀ kan fún lómi kárẹ̀ yá dáadáa kán wẹ̀ ẹ́ nítorí <laughs> ojú tiẹ̀ náà ti rí ẹ ń bá débẹ̀ ló lérò yìí ojú ẹ ti rí orí kò yọ o kọ́lọ̀ mọ́jì àbọ̀ sọ́wọ́ ajínigbé ṣùgbọ́n kí ló dé àwọn ọmọ nàìjíríà ń sọ báyìí pé. ní ọjọ́ tó bá bẹ̀rẹ̀ sí í gbé àwọn gómìnà pé inú àwọn ọmọ dùn ni pé àwọn táwọn fẹ́ kán mọ́ gbé náà bẹ́ẹ̀ ọ̀lẹ́ ẹṣẹ́ ń ṣe wá fẹ́ mọ́ ti àwọn ajínigbé ẹṣẹ́ fẹ́ mọ́ gbárùkù ti àwọn ajínigbé ni kò dáa bẹ́ẹ̀ oríṣiríṣi kọ́mẹ́ǹtì kò dáa bẹ́ẹ̀ wọ́n ló dáa wọ́n ní dàda ò dáa tó wọ́n ní sẹ́yìn sí ẹni àbẹ́ ìsáwàdà wọ́n láwọn ò sàwàdà wọ́n ní ó yẹ kó rí àwọn ajínigbé yẹn náà pé pé kí ni wọ́n ń wá lọ́wọ́ àwọn mẹ̀kúnnù mu ní ẹ ká mọ bí o wọ́n ní ṣe bí àwọn olórí náà ní encourage wọn mo ṣe ń jí wọn làwọn náà ń jí mi padà mo ka kọ́mẹ́ǹtì báyìí mo ní mo ka kọ́mẹ́ǹtì báyìí ó mi àwọn àwọn olórí wọn kí ló tẹ wá ṣe báyìí kórìíra wọn wọn náà náà sún àwọn ọmọ tó fi ń ṣe ìṣekúṣe pé tẹ ẹ bá rí lára àwọn ajínigbé ìtọ́wọ́ bá tẹ̀ pé kẹ́ńkán bí dáadáa ẹ rí wípé frustration ló sún lébẹ̀ mo ní ẹ̀ẹ́ wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní àwọn ọmọ ìgbà táwọn ń gbèbù ká ni ẹ ti gbàgbé òwe Yorùbá tó sọ pé ẹni gbèbù ká ọmọ rẹ̀ ó jẹ́ ń bẹ̀ pé àwọn fẹ́ káwọn ọmọ àwọn gómìnà àwọn olórí kan mọ̀ jẹ́ bẹ́ẹ̀ àwọn sínétọ̀ gbogbo wọn náà sì ti lọ ra mọ́tò bọ̀gìnì orí wà búlẹ̀ proof náà rà wọ́n ti mọ̀ pé wọ́n lè ta ọwọ́ gan àwọn <laughs> oníkàlùkù ya ó ń pèsè ara rẹ̀ lẹ́ o. ṣùgbọ́n lára kan àwàbá ọ̀gbẹ́ni àkíkà abọ́ọ̀yọ́ abọ́ọ̀dúpẹ́ orí kú ọyọ́ <laughs> ìwọ náà mọ̀ ṣe falafala kó mọ̀ ní ọmọ mákindé ọmọ mákindé ó mọ̀ pé orí ẹ̀rọ ayélujára náà ti mọ̀ sọ àwọn èèyàn kiri. <laughs> ó dá àwọn owó ìròyìn sáréwọlé tá a ní fún yín lónìí rèé o ní pápá pàámọ̀ bọ́ sínú eh, abala tí ó mọ̀ kàn abala kí ló kàn o abala comment section abala ẹ̀yin èèyàn wa àwọn èèyàn sọ̀rọ̀ tó pọ̀ pàápàá jùlọ lórí òwe tá a bèrè lánàá pé láìkó ẹ̀ kiri kò sẹ́ni jẹ́ fawó ẹ̀ ṣe bẹ́ẹ̀ gbogbo ẹ̀ náà lámẹ́nu bá ó yá ọpọ́n sún kàn ní pápá àpá ó yá gbé àwọn èèyàn wa débẹ̀ kódà yín èèyàn mi ẹ káàbọ̀ àyá ní bọ́ sọ̀rọ̀ o ọ̀gá mi àbí àyá ni. wọ́n ní at Fatima Abubakar wọ́n ní good morning Sabobi. I tried to join you to be one of your members but included my nerves ATM number ah, kíní lẹ lọ lò ẹ kíní lẹ lò ó dà pé kíní nọ́mbà Nàìjíríà kí pè náà. Uh, Mastercard, but I can't get it. Secondly, Almighty Lumare will let Odua nation, Yoruba nation ni nkankan náà náà ni being existence without any war stress uh, Yoruba territory no going back inshallah Robbie ẹ ṣe òyàwá mùsùlùmí ni ọ́ tí ọ̀rọ̀ tí ẹ join member ẹ ṣàtẹ̀ join ṣùgbọ́n káàdì tẹ́ lò tó bá jẹ́ Nàìjíríà lẹ wà Mastercard ló gbọ́dọ̀ jẹ́ Eh, àbí eh, mastercard ni ó jẹ́ kò gbọdọ valve the other one yẹn nerves lẹ́kọ̀ọ́ síbi valve lẹ́fẹ̀kọ́ ẹ ṣe pápápá ni a ṣe eléyìí lónìí. ètò ọmọ ní ni àtìmọ́nísọ́lá rahman wọ́n ní ẹranko ní ẹ̀gìrì ẹ̀gìrì kọ́ ẹ̀kìrì ìlú ní ìlú ní gbẹ̀du ni ẹ sí gbọ́ ọ ní láìkó ẹ̀kìrì kì í sí o. láì gbà tí ì ṣe gbẹ̀gìrì <laughs> láì kó ẹ̀ kiri wọ́n ní ẹranko ẹranko ni lóòótọ́ irú ẹranko wo ni ẹ ládélẹ̀ ètí ọmọ tẹ̀lé nísìnyí at olive odele wọ́n ní Kamala Harris is our person o oh, blue all the way ah blue blue blue ni Kamala ọ̀dà ẹ̀ gba ti Trump àbí àwọn èèyàn wa nù torí pé ó ti jóbìn àbí what a woman can do a woman can do better àbí kì í ṣe ìmánu ẹ ẹ lè ṣe ń tọkùnrin ṣe ṣe ẹ lè san bíìlì can you pay bill can you do transfer what a woman can do a woman can do better ni ẹ jókòó lẹ́gbẹ̀ẹ́ jẹ́gẹ́dẹ́ yín o. ètí ọ̀hún àmọ́ tẹ́lẹ̀ báyìí tolú àti tolú yìí tóyìn wọ́n ní ọ̀gbẹ́ni Bobby ẹ kú ìròyìn o owó ẹyọ ni coins irọ́ eh, mo ní kudos but cowries ni o cowries náà ń pè lówó ẹyọ kì í ṣe coin ẹ ṣeun ètò ọmọ tẹ̀lé ni àtisọ́lá àdúmọ́sí wọn ní owó ẹyọ cowries ẹ ṣe àbí mo gbégi ní mo gbé gbági ẹ̀ gbé gbági o I'm brushing up on my Yoruba with your program love it olúwa túnbọ̀ máa fún yín ṣe o yorùbá nation no going back bẹ́ẹ̀ ni no going back àfi sí rìvásì iwájú là ń lọ àwa ò ní dọ́là ń rẹ̀yìn láṣẹ ọlọ́run ṣùgbọ́n eléyìí tẹ́ ẹ wá sọ wípé ọlọ́run ò mọ̀ fún wa ṣe yìí ọlọ́run ò ní fún wa ṣe à ẹbẹ̀ tí ń bá wa bọ̀ tipẹ́ alọ́lọ́run ò mọ̀ bá wa ṣe ni torí ẹ̀ ní ṣe ń dùn gbàngbàngbàngbà ọlọ́run ó fún wa ṣe kẹ̀ bó bá gbélé alọ́wọ́ wá ní òun fún wa ọlọ́run Èdùmàrè àwọn náà náà wá ń tẹ̀síwájú wọn ní ẹ̀ka alẹ́ ibà gbé wọn débẹ̀ o mò ń gbádùn yín o ní gbogbo ìgbà chief amúlùdùn tí ò common all others are counterfeit you are one in a million love wọ́n tún gbé kínní love wọ́n gbóǹtẹ̀ love lé <laughs> wọ́n sáìn sí o wọ́n buwọ́ sí all the way from California ẹ bá mi kí gbogbo àwọn California California love ah iná síre California mo ń kọrin California fún yín. Keeping rocky. eléyìí ọmọ tẹ̀lé àti mbj wọ́n ní the people that said your news is copy and paste they are enemies of progress don't mind them capital letter náà kọ don't mind them iná ti gbọ́ ẹ ṣé ojú mi jọ ẹni tó mind <laughs> ẹ ṣe yọ̀dà fún mbj then the next one at dairo akínbọ̀bọ̀lá wọn ní olórúkọ mi èmi sir bobby i really enjoy your gbemidebe news i don't miss it since the day i discovered your news may god continue to uphold you yorùbá we want watching from america inter america ẹ pọ̀ n bí gan ẹ ṣe wàá dẹ̀gbẹ́lẹ̀ fún àyàlá america <laughs> god bless you dairo akínbọ̀bọ̀lá wọn ò ní wáyé tí o eléyìí tí ó mọ tẹ̀lé at mabel akínbọ̀bọ̀lá àṣé family ní ní dẹ́rù akínbọ̀bọ̀lá lásán tán ní ìsìn mabel akínbọ̀bọ̀lá rèé o wọ́n ní ọ̀gbẹ́ni Bobby God Almighty will continue to uphold you and ń gbádùn news yẹ o má dá àwọn ẹlẹ́gàn lóhùn à ń jù wọn lọ kò ṣeé wí lẹ́jọ́ ìjà ìjà ìlara ìtàn bọ̀rọ̀ wọn bá yín parí ẹ̀ wọ́n ní àwọn ọmọ mi ti mọ̀ wípé grandma kò lè ṣàìgbọ́ ìròyìn àyà lójoojúmọ́ ìfẹ́ ọlọ́run á wá sí ìmúṣẹ o á rí mọ́ eléyìí tó yẹ tẹ́ sọ iná àrò ti rọ̀ mọ́ ẹ ṣeun ṣeun o àwọn òde ẹlẹ́dàn ló wà ipa kó gbọ́sùn ti orí ẹlẹ́gàn ló ṣe kí ni ẹ bá ń kọ́ sínú kọ́mẹ́sì ẹ̀sán ẹ bá yín ókè eléyìí tí mo tẹ̀lé báyìí àtìtì láyọ̀ oyèbánjí wọ́n ní i seriously love you i am going to seventy four ah seventy four years ẹ pẹ̀ fún àtòráwà náà fẹ́ dàbẹ̀ èmi náà lọ́ọ̀ fún yín o ìfẹ́ tí mo ní sí yín ìfẹ́ ẹ bóun náà ṣe mọ́ kọrin ìfẹ́ ìná mo fẹ́ kọrin ìfẹ́ fún ìyá wa ṣùgbọ́n kò wá <laughs> àmọ́ kọ́lọ́jọ́ mi ẹ ṣe ìyá wa títí láyọ̀ oyèbánjí o i love you too grandma god bless you eléyìí tí ó wà á mọ̀ tẹ̀lé báyìí at dúdú art mo like orúkọ yìí Ìbà Sanuwolé ẹ ṣeun èkìrì jẹ́ ẹranko tó jọ ewúrẹ́ ṣùgbọ́n inú igbó ló ń gbé o owó ẹyọ ní cowries shell ẹgbà kan one a one b ẹgbà one b one a ń ẹ ẹ parí ẹ̀ tán èèyàn kan tiẹ̀ sọ pé kìnìún ní èkìrí irọ́ ṣé ẹ rí èkìrí n ò tí ì fẹ́ sọ fún yín nísìn èmi náà mo ti ṣiṣẹ́ ìwádìí mi débẹ̀ ṣé ẹ rí èkìrí ẹjẹ́ ń kúkú làmọ́lẹ̀ èkìrí ni ẹran kan tó ń pè ní porcupine lédè gẹ̀ẹ́sì lédè òyìnbó ṣé ẹ rí porcupine ó ní kinní kan lára tó jẹ́ wípé ẹ̀gún ni ẹ̀gún ni gbogbo kinní ara ẹ̀ tó jẹ́ pé gbogbo ẹranko tó bá mo rí ìjà wọn àti àmọ̀tẹ́kùn rí tí àmọ̀tẹ́kùn gbìyànjú àti jẹ́ tẹ́ ẹ bá rí bó ṣe ta àmọ̀tẹ́kùn ní gbogbo ẹ̀gún yẹn lẹ́nu báyìí àmọ̀tẹ́kùn yẹn gan-an ń rò pé yóò délé tí ó fi tí ó fi nàá lẹ́gbàlajà tí ó fi rọrùn. èkìrì náà ń pe porcupine ó ní kejì ẹ̀ náà báyìí kékeré kékeré báyìí bí eku báyìí lòun ṣùgbọ́n kíní ara ti ẹ̀gún ara ti ẹ̀ kì le tó yẹn òun náà máa ń ká báyìí wọ́n ti ẹ̀ tún sọ àwọn oníwádìí kan tún sọ wọ́n ní wọ́n máa ń fi awọ ẹ̀ wọ́n ní kì í ṣe ìlú nìkan náà máa fi ṣe ìlú ní gbẹ̀dú wọ́n ní kì í ṣe ìlú nìkan náà máa fi ṣe wọ́n náà máa tún fi ṣe ń tán pè ní bulletproof láwọn olóyìnbó gan wọ́n máa fi ṣe bulletproof èkìrí inú wò porcupine ń jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n sọ fẹ́mi náà ni o nígbà tí mo ṣiṣẹ́ ìwádìí títí títí títí lórí ẹ̀rọ ayélujára sáà ń wé kiri mo bá pe ọ̀gá mi kan wọ́n ní porcupine ń jẹ́ bẹ́ẹ̀ Ah, mo ní ó dáa n ó sọ fáwọn èèyàn mi o ṣùgbọ́n bẹ́yìn bá tún wá ní mo ń wá ọdẹ ògbójú ọdẹ nínú igbó orúmọlẹ̀ àwọn bàbá wa mo mọ̀ wo program kan tó yẹ pé ọdẹ ni bàbá yẹn ká ní mo ní àǹfààní láti rí bàbá yẹn ni n ó tún béèrè torí mo sì fẹ́ béèrè sí ánsà tán fún mi yìí kò tẹ́ mi lọ́rùn mo kàn láti mú ánsà mo láti mú ìdáhùn rẹ̀ wá fún yín ni ṣùgbọ́n èkìrí wọ́n ní èkìrí nìyẹn ṣùgbọ́n mo fẹ́ béèrè lẹ́nu èèyàn méjì sí mẹ́ta ó láà fi ìdí òdodo múlẹ̀ báyìí náà bá tún rí ẹ̀dá mi ẹ̀jọ́ ẹ̀bùn àgbọ̀ àti ìṣetán lórí ìdáhùn yìí kò tí ì tẹ́mi náà lọ́rùn tó. ó yá pápápá àròjọ musolókun at òkodògbé grace ọlápẹjú ni ó mọ tẹ̀lé ń mọ̀ bóyá mo pe òkodògbé ń dáadáa o Grace Ọlátẹjú wọn ní Ọ̀gbẹ́ni Bobby ohùn rẹ kò ní kan létí aráyé àmì o you always make my day you always make my day always waiting for your delightful undiluted and great innovation you are the best ọpọlọ rẹ kò ní dàrú o keep the flag flying you are loved bro ah ẹ ṣeun ṣeun o ẹ yàwá ọlápẹjù thank you so much mo sàmì àdúrà mo gbé tó àdúrà mi o bí ó ṣe rí fún gbogbo wa náà nù o ohùn wa ò ní kan létí aráyé ètí ọmọ tẹ̀lé ní at Debbie Dare wọ́n yàn Benny Bobby well done the issue of response to bond is unbelievable it's only deaf dumb and blind that would dabble into such investment how are we sure that the amount invested by people is true it might ah mo tún ti screenshot kínní láì rí ìdí ẹ̀ tán ṣùgbọ́n tán gbìyànjú láti sọ náà ni government bond tasọ́lá náà tán ní àwọn gbé five hundred million dollars síta ìyẹn ìjọba Nàìjíríà ṣùgbọ́n àwọn èèyàn tó subscribe sí wọn ní ó lé ní nine hundred million dollars ìyá wa wá ń sọ pé ẹmọ́mọ̀dán lòun o ó lè jẹ́ wípé wọ́n ń gbé wa ń gogo ní <laughs> ìjọba nàìjíríà Mm. ah eléegun o ìyá wa Stella Odele n ó kàn mú àwọn ẹ̀dọ̀ ẹ̀dọ̀ kí inú rẹ̀ ni wọ́n mú jáde o wọ́n ní nineteen ninety làwọn ti ń lọ London táwọn o wọ́n ní táwọn ọmọ Nàìjíríà ń ṣe London wọ́n ní kò bójúmu lórí ọ̀rọ̀ tá a mú wá lánàá tá a sọ pé àwọn obìnrin London bó ṣe ń ṣe àwọn ọkọ wọn tí àwọn ọlọ́pàá London ní kọ́mọ̀ kó ẹjọ́ ọkọ wọn wá sọ́dọ̀ àwọn ọmọ o pé wọ́n fi wọ́n gba benefit ni wọ́n ń parọ́ mọ́ àwọn ọkọ wọn wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wọn ní já credit card ìgbà wọ́n ní aṣọ wò làwọn ò wọ̀ rí àwọn eh, education làwọn wà àwọn lajú àwọn sì wà eh, téèyàn bá eh, àwọn wà educated àwọn tún wà lajú torí ọ̀tọ̀ ní education ọ̀tọ̀ ní kéèyàn tún ní ọ̀làjú wọ́n ní àwọn ńlájú 1999 náà ti ń lọ ìlú ọba a ah, wọ́n ní àwọn ọmọ nàìjíríà wọ́n ń tìyàn lójú wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wọn inú ẹ̀wọ̀n ni wọ́n bá ìrìn àjò wọn tí wọ́n bá kalẹ̀ sí hmm, ẹ ṣeun yá wa o ẹ gbé wa débẹ̀ gan-an gidi ni ọlọ́run ó jìyàn gbọ́ o kì í ṣe London nìkan o ẹ bá dé Germany náà ní ìsìn ah! ó kọjá àfẹnusọ. eléyìí táwọn ọmọ fi sí àṣekágbá ní abala comment section ó ní at Remi Remi wọ́n ní ọ̀gbẹ́ni Bobby how old and and Gani Adams wọ́n fẹ́ kọ pé how old is Gani Adams during Hitler regime yẹn Adolf Hitler to compare both regimes ṣé àwọn pé Gani Adams wọ́n ń compare Tinubu pé eh, Adolf Hitler ni eh, wọ́n lè mọ̀ sí bẹ́ẹ̀ gbà náà eh, ṣùgbọ́n wọ́n ní bọ́mọdé ò bá bá ìtàn yóò bá àròbá àròbá ń bá bá tàn bóyá kàwé débẹ̀ ni àbí wọ́n sọ létí wọn. <laughs> ó dá o wà ní ìrìjú báyìí lọ nínú abala comment section tòní oníyanṣẹ́ ọlọ́bẹ̀ sí gbogbo yín mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ já padà sínú agbódò ìròyìn ká mọ̀ bá ìròyìn bọ̀ ọ̀gá mi Bobby ọ̀rọ̀ kan yìí. ó d eléyìí abala kọ́mẹ́sẹ̀sán náà nu o ẹja wa máa gbé yín débẹ̀ ń tààrà tààrà ẹ wá nǹkan fìdílé ẹ jókòó dáadáa o ẹ torí mo fẹ́ máa gbé yín débẹ̀ nǹkan ọ̀kan èjèèjì ní báyà ní pẹ́ rárá lẹ́yìn ẹjọ́ báyìí ẹ bá ẹ bá wa pín o ẹ jókòó lórí àmùsí ayín ẹ wá nǹkan olómi tútù àwọn òlé mu nǹkan olómi tútù mọ́ ní ìsìn torí òtútù ti ń fẹ́ dé bó sì ṣe tíì náà ni bó ṣe lipton tea ẹ lipton tea ayé àtijọ́ ò tiẹ̀ sí mọ́ gbọ́n tán tà ní ìsìn ó ti di ìgbàrọ̀ gbùdù ẹ wá lipton tea kẹ́ gé omi ọ̀s kẹ́ gé lẹ́mọ̀n díẹ̀ sí kẹ́ bu ṣúgà fẹ́ẹ́rẹ́fẹ́ ṣúgà gidi ni ẹ má jẹ sakarin o kẹ́ ẹ sì wá nǹkan bí ẹ̀pà tàbí nǹkan ìpanu míì kẹ́ ẹ má fi sọ̀rọ̀ àjìjà kémi wá bọ́ sójú iṣẹ́ kí n mọ̀ gbé yín débẹ̀ ẹ bá wa pín kó kalẹ̀ kó kakó gbogbo bẹ́ẹ̀ bá sì ṣe ń wò náà gbogbo tí bá ń wá sí yín lọ́kàn ẹ mọ̀ bá a kọ́ sínú comment section. ó yá ní pápápá ẹja wọnú agbami ìròyìn lọ. àní rí eléyìí tá a kọ mẹ́nubà lónìí ó ní ti ọ̀rọ̀ Mohbad èlé ló pọ́nú kan tí Mohbad filẹ̀ bora bí aṣọ ṣùgbọ́n ara ni wọ́n pa ohun ọ̀pá ẹ̀mí Mohbad o ó ń jọ bẹ́ẹ̀ pé orí Mohbad ń jà gan gidi ó ń jà fitafita kò sì dákẹ́ ń lọ ń bọ̀ ni pé àfitán bá rí justice fóun bẹ́ẹ̀ náà làwọn èèyàn ń gbìyànjú fún Mohbad ọlọ́run wà ní jẹ́ kí gbogbo ìgbìyànjú yìí kó wọlé o. ṣùgbọ́n agbẹjọ́rò ẹbí bàbá Mohbad wọ́n sọ̀rọ̀ nípa gbogbo àwọn tí ń fọwọ́ aago sẹ́yìn gbogbo àwọn tí wọ́n ń dúró gẹ́gẹ́ bí gòláyàtì níwájú David àwọn ibi tí àwọn ti ń rí ìdojúkọ wọ́n dárúkọ iléeṣẹ́ ọlọ́pàá wọ́n dárúkọ gbogbo àwọn private investigators wọ́n dárúkọ gbogbo àwọn tí ilé ẹjọ́ nìkan yọjú tí wọ́n yọjú pé kí ló dé ibi kẹ́ wá sọtẹnu yìí ni kí ló ń lé ìwọ Naira Marley kí ló ń lé ìwọ Sam Larry àti ẹ̀gbọ́n ìyàwó Mohbad wọ́n ní gbogbo wọn pátápátá korogodo wọ́n ní wọn yọjú wọ́n ní gbogbo eléyìí ló fa ìfàsẹ́yìn fáwọn ṣùgbọ́n wọ́n ní onward we march wọ́n láwọn ò ní gbà àfi tí àwọn bá rí ikú tó pa Mohbad pé àwọn ti fi sáǹpù ránṣẹ́ àwọn ti lọ mú sáǹpù látara Mohbad sáǹpù tán ló bàjẹ́ tí iléeṣẹ́ ọlọ́pàá ṣe ìwádìí tì tán ṣe test toxicology àti autopsy ti pé tí wọ́n wá gbé gbàrọ̀ gbùdú result fáwọn pé àwọn ò rí nǹkan kan tán ní ẹran ara ti bàjẹ́ kìnìún kan ti bàjẹ́ wọ́n ní ibẹ̀ náà náà ti lọ mú sample pé àwọn ó sì ṣe láṣeyìí pé àwọn dé ọ̀dọ̀ ọlọ́pàá àwọn ní forensic report dà ebe ẹlẹ́ẹ̀ṣẹ̀ iṣẹ́ ìwádìí ẹ fún wa ní ẹ̀dá forensic report abẹ́lò kóòtù wọn ní àfihàn bá fún àwọn lọ́la o mo wá wò pé kí ló dé tí iléeṣẹ́ ọlọ́pàá ń ṣe báyìí kí ló dé ẹ̀yin lẹ ṣe kíní gbogbo wa náà láwọn láwọn wá kíní mo sì mọ wípé gbogbo ala láwọn wá justice Mohbad mo sì mọ pé gómìnà ìpínlẹ̀ Èkó mọ̀ gbọ́ o wọ́n mọ̀ gbọ́ báyìí o gbogbo àwọn authority tó yẹ tí forensic report wà lọ́wọ́ wọn kọ́lọ̀ ń jẹ́ kan rí gan kọ́mọ̀ ti ṣàyídàyídà kí ló wá lẹ́nu kan wá justice fún yàn kí ló lé ń bẹ́ẹ̀ lọ́rọ̀ kan àwọn èèyàn ti pariwo síta o bẹ́ẹ̀ náà ni bàbá Mohbad ń ké tantantan ọ̀rọ̀ tí wọ́n ń yẹ anniversary ìrántí Mohbad ti ẹ̀fẹ̀ dá wàhálà lẹ̀ láàrin bàbá Mohbad àtàwọn ọmọ Nàìjíríà tí wọ́n ń ṣagbátẹrù tí wọ́n ń dìde tí wọ́n ń ké tí wọ́n ń pariwo tí wọ́n ò jẹ́ kógun ó mí ṣùgbọ́n agbọ́rọ̀ lẹ́nu bàbá Mohbad o ẹ̀sùn tó fi kan bàbá Mohbad kò ń sípè fáwọn bàbá Mohbad ti ṣàlàyé ọ̀rọ̀ ẹ bá ń tẹ̀sí ilé agbára pápápá ẹ mọ̀ wá gbàgbé sáàpù tàn mú ká tó tẹ̀sí ilé agbára yúróòpù náà mú wá wọ́n ní àwọn ti Amẹ́ríkà ti gbàbọ̀dé wọ́n ní ọwọ́ wẹ ọwọ́ pẹ̀lú iṣẹ́ ibi pẹ̀lú àwọn ti Nàìjíríà tó fi sáàpù tó fi ránṣẹ́ sí wọn mo sì mọ̀ pé mi Mohbad gan kò ní jẹ́ kán sinmi ní Europe bẹ́ẹ̀ bá tún gbàbọ̀dé ó dẹ̀ bá ń tẹ́sí ilé agbára ẹjẹ́ agbọ́rọ̀ lẹ́nu bàbá Mohbad lẹ́yìn náà a ti wá gbọ́rọ̀ lẹ́nu àwọn èèyàn ńlá èèyàn jàǹkàjàǹkà àwọn sẹlẹ́bírìtì tí wọ́n dìde nígbà ìpọ́njú tán láwọn ò ní gbà pàápàá jùlọ Yọ̀mí Yọ̀mí dìde ó sọ̀rọ̀ nípa kámẹ́rà CCTV kámẹ́rà ó ní gbogbo ilé tó wà ní estate tí Mohbad ra lé sí ó ní kámẹ́rà wọn sì ń ṣiṣẹ́ bá a ti ń sọ̀rọ̀ àti kámẹ́rà fúnra ara rẹ̀ o àti ibi tó ń sọ gbogbo àwọn fídíò tó bá ń yà sí wọ́n ló ń ṣiṣẹ́ nítorí fún security purpose wọ́n ní kí ló wá yọ ti ilé Mohbad lọ ara kùdìẹ̀kùdìẹ̀ àìmọ̀ṣẹ́ wọn níṣẹ́ táwọn ọlọ́pàá ṣe náà rèé tí ìṣẹ̀lẹ̀ bá ti ṣẹlẹ̀ tó bá ti jẹ́ crime scene ó ní bọ́n ṣe máa ń ṣe nílò èbò ń bí wọ́n máa ta téèpù kan báyìí bíi rẹ́ẹ̀dì báyìí ìmí ìyẹ́lò wọ́n máa ta síbẹ̀ pé èèyàn kankan ò gbọ́dọ̀ débẹ̀ wọ́n sì yẹn. ibo fóònù Mohbad wà Eh, gbogbo béèrè tí ayé ń béèrè rí ẹ bá ń tẹ sílé agbára ká lẹ́nu bàbá Mohbad náà ká tó wá mọ́ bá ọ̀rọ̀ bọ̀. láàdì wọ́n wá ní torí pé mi mo wò pé ọdún kan Mohbad ó ti kú ààrẹ ah, justice wọn kà sí pé ah, à ó yẹ ká lè ṣe wọ́n yẹ remembrance pé Mohbad ti pọ́dún kan wọn sí o. èmi àbí àwọn. mo mọ ti tẹ̀ yín. Hmm, because uh, mo sọ̀rọ̀ nípa pé uh, anniversary wọ́n yí ó pé sí ìpele méjì now àwọn kan fẹ́ lo one year anniversary láti kówó jọ ọmọ yìí wọn ti sì gẹ́gẹ́ bí ọmọ Yorùbá now nígbà tí mo wo ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́yìn mi inú mi dùn because ẹ wo bí àwọn èèyàn ṣe ń tẹ̀lé mi torí kó ọmọ mi ẹ̀mọye ló ti kú so tí àwọn èèyàn bá wá rántí ọjọ́ yẹn òṣùn tó burú in a different part ẹlòmíì motive tó ní ni wípé láti gba glory yẹn láti máa ṣe anniversary láti fi kọ́rọ̀ jọ tí ò dẹ̀ lè mọ́ wọn lọ́wọ́ ìyẹn ni ni mo sọ nínú ọ̀rọ̀ Ọlọ́run tí mo sọ torí ohun tí mo sọ níbẹ̀ ni wípé ìránṣẹ́ kan bẹ tí à ń pè ní námánì olórí ogun ohun tó dára ni tíyàn bá fẹ́ lọ sọ́dọ̀ wòlíì kó mú ọrẹ dání ó mú ọrẹ dání lọ sí ọ̀dọ̀ wòlíì ṣùgbọ́n fún àkókò yẹn òun ṣe àkókò tó yẹ kán gba ọrẹ ìránṣẹ́ kan wá wà tí a pè ní gíásì gíásì ní ojú kòkòrò ó dẹ̀ lọ gba ìtẹ́ námánì so ìyẹn ni fún àwọn tí wọ́n fẹ́ lo àkókò yẹn láti kó ọrọ̀ jọ lórí ọmọ twenty six years tí bá kọjá tí wọ́n bá pín òrin ẹ̀ gan omi jẹ́ máa bọ́ lójú mi so tí ẹnìkan bá wá bínú pé opportunity rẹ̀ fóun láti kú ọ̀rọ̀ jọ ó máa dẹ́tẹ̀ ẹbí ẹ̀ máa dẹ́tẹ̀ pẹ̀lú ẹ̀ àkókò rèé tí a lè rántí pé ó pé ọdún kan àti rí justice mo gbogbo effort yín tẹ́mi tí òwe bá fẹ́ jọ ti ẹni tí ò bá yé ni mo like ìbéèrè tẹ́ béèrè kì í ṣe fún àwa tí a wò pé ẹ jẹ́ ká protest fún ọjọ́ ènìyàn ẹ lè mọ̀ wípé ìwúnú ohun tó ń dùn wá àfihàn àá expect finish wa so ẹ̀yin kọ́ ni mò ń bá wí bí kò ṣe àwọn tó pinnu láti lo àkókò yìí láti fi kó ọ̀rọ̀ jọ irú bẹ́ẹ̀ ẹ̀tẹ́ náà má ní máa bá lé wọn tìrántìrán ni dárí gbogbo àwọn tí wọ́n ń tì mí lẹ́yìn tí wọ́n ti justice lẹ́yìn tí wọ́n náwó tán ná ọ̀rọ̀ wọn mo gbà ládùúrà ayọ̀ náà máa fi gbà pa. bó ṣe jẹ́ nìyẹn. torí pé ohun tí wọ́n ṣe ó jọ mí lójú. bẹ́ẹ̀ ni bọ̀dáàdì ẹ má bí ẹyọ kan tó kù ẹ tún máa dèlò dáàdì ẹ máa gbọ́ ẹjẹ́ má wọ mí ní sọ̀kọ̀ bọ̀dáàdì bọ̀dáàdì ṣe rí Mohbad tí oyin ni ẹ̀yin lẹ́bi lóòótọ́ wọ̀ jẹ́ ẹ̀jẹ̀ bí ẹ̀ ṣùgbọ́n ẹ máa jèrè agbára Ọlọ́run ẹ̀ ní kọ́jú lọ ṣùgbọ́n dáàdì tá a máa fi ṣe twenty years ẹ sì ní máa rántí Yorùbá torí olólùfẹ́ wa ni ó ní ẹ̀gbọ́n a máa gbọ́ bí bá fẹ́ láàyè Oh, sì yẹ ní dáadáa. ṣùgbọ́n torí pé wọn ò tí ì sí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ní gbogbo tí wọ́n bá ń ṣe ní àkókò yìí fún àwọn ọ̀dọ́ yẹn all those cameras in each houses has a storage it has a central storage they know what they are doing I am not going to take this we are not going to take it that foolery must stop ilé Mohbad kò yàtọ̀ sí gbogbo ilé all the houses in that street in that estate are built in the same pattern in the same fitting I personally put my life on the on risk to go and investigate. They all have cameras, including the staircase. I will tell you all the positions of where the cameras are. Now that the police will go into the house and somebody will say there is no camera and they turn their back. Even the camera in front of the house that is still there. In Imbolo store, see, why can't the police bring where the storage is? If anybody, whoever is in charge of the CCTV storage, the central storage, they must bring all of us, the family, the lawyers, the police, we must all check together. If anything is missing, the person in charge of CCTV should be charged for conspiracy to commit murder because that is the truth. N tó ń bọ̀ fún Again, láti jọ ìníyẹn. Ẹ jẹ́ sòótọ́ fún yín lẹ́nìí. Wọ́n rò bóyá báwọn ṣe yọ kámẹ́rà nu ilé, to débẹ̀ kò sí kámẹ́rà. Kámẹ́rà tó fi sí storage ẹnu ilé yẹn ó ń sọ̀ sí ibì kan tí security estate yẹn ní àwọn tó dẹ̀ ṣetán àti mò ń tọ́lẹ̀ wọ́n ti ń dúkọ̀ mọ́ they are after my life if anybody anything happen to me all those in the house tí Mohbad kú hold them responsible hold all the police officers that investigated hold them responsible if they want to bring the truth out they should go they know they should give a judgment the police should get a warrant from the court they should go to the central unit tí gbogbo CCTV ilé kọ̀ọ̀kan tó ń sọ̀ sí ihun tó ṣẹlẹ̀ bó ṣe pẹ́ èmi Mohbad kedere ni everybody máa rí who was there you will see and that is where we are going ibi tàdé lọ nìyẹn except that that estate wọn máa gba àlejò tí àwọn tó wà nínú estate yẹn tí gbogbo wọn bá fẹ́ gèrè ọmọ wọn if they will not come together and say release the footage of Mohbad's interior building to the police release it to the public if they will not come together that estate is harboring murder. ọ̀rọ̀ lẹ́sìn bọ́ lẹ́nu bàbá Mohbad yìí bẹ́ẹ̀ náà ni lẹ́nu Yomi Fabiyi ó sọ̀rọ̀ tó pọ̀ ó ah, ọ̀rọ̀ ìmọ̀gbọ́n wa àwa mọ̀ tó ṣe àwọn ọlọ́pàá wa tó ń ṣe báyìí o àmọ́ tí ṣé kò sí special investigative unit àbí investigation unit sì ni ẹ má jẹ́ nsọ òyìnbó sọ president ti wà ẹ má jẹ́ kọ́mọ ìkú báyìí láì rí ẹni tó pa wọ́n fìwé ránṣẹ́ sí ilé ẹjọ́ odidi ilé ẹjọ́ ní kí Naira Marley àti ọ̀gbẹ́ni ọ̀rẹ́ rẹ̀ kí ló kọ rẹ̀ ná ọ̀gbẹ́ni Sam Larry pé kán yọjú kò sí èyí tó yọjú nu wọn wọ́n kàn ń frustrate effort láti rí justice fún bàbá ẹ̀ tí justice máa wá fọmọ yẹn ọlọ́run ọba ń gbọ́ justice máa wà fún torí Mohbad fúnra ẹ̀ ò sùn òun gan ẹni tó bá gbàgbọ́ kó gbàgbọ́ ẹni tí ò bá dẹ́ni gbàgbọ́ ńbẹ kó má ní gbàgbọ́ justice máa wá fún Mohbad eré làwọn eléyìí ń ṣe wọ́n kàn lè dílé ẹni wọ́n lè mú justice wọ́n lè mú mọ́lẹ̀. ó rà sáré dé Borno State ní Mẹ̀dúgùrí láti gbọ́ wípé àwọn Boko Haram àwọn kọ̀mándà tí wọ́n wọ́n ti jápa wọ́n ti sá lọ àti fèrèsé àti ilẹ̀kùn túbú tó sí gbàgàdà tí wọ́n rí wípé ah, ah, táwọn sílẹ̀kùn yìí ó fẹ́ jọ bíi ti pétérù nínú bíbélì. ṣùgbọ́n ẹ̀kún omi omíyalé àgbàráyà ṣọ́ọ̀bù ló dé ọgbà ẹ̀wọ̀n o ló kàn sí wọn bẹ́ẹ̀ ó sì ẹ̀lẹ̀ ń bẹ̀ ń sí wọn náà náà bá lo opportunity yẹn náà bá fi jápa o. gẹ́gẹ́ bí ilé ìwé ìròyìn one bó ṣe gbé ẹjọ́ sáré gbọ́rọ̀ lẹ́nu mínísítà fún interior torí abẹ́ wọn ni gbogbo ẹ̀wọ̀n nàìjíríà wà <laughs> wọ́n ìṣọ̀gá ẹlẹ́wọ̀n o abẹ́ wọn ni gbogbo ìṣàkóso ọgbà ẹ̀wọ̀n wà ìyẹn mínísítà Túnjí Olúbùnmi Òjó ní pápá àpá ẹ bá ń sásílẹ̀ agbára ká lẹ́nu wọn. It's a sad moment, and uh, we empathize with the people of Borno. And um, of course, uh, the government uh, is very much concerned. And in terms of our facilities, the correctional center uh, actions are presently ongoing. There are certain things I won't be able to disclose for as, as, as, now because of uh, security reasons, but you can be sure that we're on top of situations 100%. The immigration passport office was affected. Well, the people of Borno can be rest assured that once we get back to Abuja, we will try eh, eh, as soon as possible with immediate effect to create another center, you know know, where they can start their normal activities. And of course, uh, the fire service was also affected, you know. And but all this are just to me, they are minor issues compared to the generality of the I- impact of the flood, you know, on the people of Borno. Oh, let it tí Minister. ń yọ̀rọ̀ sọ wọ́n ní for security purpose We tó ń pè security purpose ilé ìròyìn wo yi wò yìí wion àwọn náà wọ́n gbọ́rọ̀ gẹ̀jígẹ̀ lórí ẹ̀rọ ayélujára wọ́n ti gbé wọ́n ti sọ wọ́n ní two hundred prisoners àwọn náà sá lọ náà <laughs> jápa wọ́n ní yàtọ̀ sí yẹn wọ́n ní àwọn tó sápa láàrin wọn tó jápa láàrin wọn wọ́n ní àwọn ọ̀gá eh, Boko Haram tán mú pamọ́ síbẹ̀ wọ́n náà wà ń bẹ̀ ní báyìí àṣàrédé Dubai ní pápápá lórí ti irinwó ọmọ Nàìjíríà tí wọ́n sọ wípé wọ́n dìpọ́ọ̀tù wọn léwálé gbogbo yín náà ọ̀pọ̀lọpọ̀ yín kí mo sọ pé gbogbo yín ọ̀pọ̀lọpọ̀ yín ó ṣeé ṣe kẹ́ ẹ ti rí àwọn fídíò yìí ṣùgbọ́n a fẹ́ fún yín lẹ́kùnrẹ́rẹ́ kí ló ṣẹlẹ̀ gangan gẹ́gẹ́ bí èèyàn wa tá a ti pè ní orílẹ̀-èdè Dubai àwọn gan alèmọ́ sọ pé wọ́n ti dára wọn ní Dubai àti bí wọ́n wọ́n ti bá wa ṣe iṣẹ́ ìwádìí wọ́n ti walẹ̀ jìn lórí ọ̀rọ̀ yìí wọ́n sì jẹ́ wa lábọ̀. àbọ̀tán wá jẹ́ wa náà láàbùn igbó nísìnyí o wọ́n sẹ́ndí voice note sí wa voice note èèyàn kan tó kìlọ̀ fáwọn náà torí oúnjẹ ọbẹ̀ ni pé iṣẹ́ kan náà ni àwọn àtẹniyẹn ń ṣe àwọn kan náà ṣe voice note yìí ṣùgbọ́n èèyàn kan ló kìlọ̀ fún wọn náà pé ewu ń bẹ lóko lóńgẹ́ kan o bẹ́ẹ̀ bá gbèrò débẹ̀ ẹ jọ̀ọ́ ẹ mọ̀ bọ̀ lẹ́ ń bẹ́ o wọ́n ní wọ́n ń ra sáàkì àwọn ọmọ nàìjíríà ń bẹ́ àdúgbò àwọn ọmọ nàìjíríà ni wọ́n ní wọ́n rí wípé àwọn ọmọ wọn mú oògùn olóró wọ́n sì ń ya wèrè ó sì wọ́n sì wáá ṣiṣẹ́ ìwádìí wọ́n ní oúnjọ bí ẹni pé wọ́n fẹ̀sùn kan àwọn ọmọ nàìjíríà tó wà ń bẹ pé àwọn ní kíní ìtọ́wọ́ wọn bọ̀dì sọ́dọ̀ ọwọ́ àwọn ọmọ àwọn bẹ́ẹ̀ náà ni wọ́n níbẹ̀ náà làwọn aláṣẹ́wó pọ̀ wọ́n dárúkọ ọbẹ̀ wọ́n ní dẹ́rà àbí nǹkan kan mò ní ó dáa ẹ bá ń the voice note hùn kákúkú lò ó ká mọ̀ sí atótónu lásán ká substantiate ẹ̀ kó wà tá à ń jíbù káwọn èèyàn fi ti ara wọn gbọ́ èbó lẹ́ni iṣọ́ ẹ bá ń tẹ̀sí ńlẹ̀ agbára àwọn tí wọ́n wà ní Abu Dhabi fúnra wọn tán mọ́ lọ Dubai bọ̀ bí ìgbà tí bí àbí àrẹ́sẹ̀pá ní Dubai wọn ẹ bá ń tẹ̀sí ńlẹ̀ agbára pápápá. Thank you case anybody from Abu Dhabi going to Dubai, especially Dera, to be specific, let's be more careful. Don't stop at Dera. If you have passenger going to Dera, any part in Dera, drop the passenger. Don't go into their rooms. Just drop the passenger, come back to Abu Dhabi. Don't say hello, come and say hello to my sister. No. In Dera, especially. it was police, uh, Abu Dhabi police, that went down straight to Dera, and there are ransacked many houses there due to this uh, issue on uh, drugs, especially. So they observed that most of their children here are, are let me use that word, because of drug intake. And when they trace those things, they get to know that most of these uh, drugs are trafficked from Nigeria to UAE. So please, if you have passenger going to uh, Dubai, there especially, just drop the person and move away. Don't go to any of those places. Whether you have residence or not, once you are being caught by police, you are from which country, Nigeria, they get your Emirate ID and break it immediately. So I've heard this stuff that 400 Nigerians have been deported, and this is a confirmation of it. I just read it now from the punch. God will help us though. And please, for now, those of us that used to enjoy, yeah, it's good to enjoy going to Olosho and all this stuff. We can stop it for now. If you don't go to Olosho for this period so that this tension will die down, you cannot die. You want to take drink, buy it yourself, drink it in your car at when you are done, you done or you take it to accommodation don't go to any bar now and start uh, drinking to stupor those this affected i mean they understand what i'm saying uae is tough against nigeria now and we are just lucky that we are in abu dhabi where there are strict uh, laws so please if you go to any of the emirates now let's be watchful of where we go where we eat where we drink god will help us o. Oh no mercy once you are being caught you are from which country nigeria they don't want to know it's automatic jail and deportation so let's be law abiding with what we are doing god will help us thank you so much brothers. náà láti gbọ́ yẹn o lórí platform àwọn professional drivers sí wọn tó jọ ọmọ nàìjíríà tán wà ní abu dhabi ni o náà ń kìlọ̀ fúnra wọn pé báyìí ni táwọn ṣèwádìí lé lórí o mọ́ kọjá ààyè rẹ mọ́ kọjá límìtì rẹ o adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé awálẹ́jìn a sì rídìí kókó àrídìí òótọ́. kò ní júbà lọ lórí ti Dubai ẹja mú ìròyìn míì pọn àròjọ musolókun. èyí ti ọ̀rọ̀ NAFDAC àti gbọ́ tí àwọn èèyàn ti ń ṣèwọ́de o wọ́n ní kò lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ ni NAFDAC ò láṣẹ láti yọ ọwọ́ àwọn wò lórí nǹkan tẹ̀mí àwọn tẹ̀mí ní nǹkan tẹ̀mí yé <laughs> wọ́n ní àwọn tẹ̀mí ní nǹkan tẹ̀mí yé pé o gbọ́dọ̀ wà nú ẹ̀mí kí nǹkan tẹ̀mí tó yé ọ àwọn èèyàn àti aráàlú funfun yìí ni wọ́n ṣèwọ́de èmi wá ń béèrè pé níbo làwọn wọ̀nyí wà nígbà tí wọ́n ń ṣèwọ́de ebi ń pa wá nàìjíríà bóyá wọ́n sì rìnrìn àjò lọ́nú ẹ̀mí wọ́n sì ń lé <laughs> wọ́n ti wá padà dé nísìnyí wọ́n ti fi spiritual thing kó wa lómi ọbẹ̀ nàìjíríà physically <laughs> wọ́n lo spiritual thing wọ́n fi ń kó ọbẹ̀ wa physically ní nàìjíríà wọ́n wá ní nǹkan tẹ̀mí ṣé bí nǹkan tá à lè fojú rí ní nǹkan tẹ̀mí tán bá ní nǹkan wà spiritual à lè fojú rí gbogbo omi tán ń tà yìí wọ́n fojú rí gbogbo ọṣẹ tán ń tà yìí à ń fojú rí ẹ́ ó tiẹ̀ wá jẹ́ kí n máa rántí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nú bíbélì tí jésù fi ìbínú tó fi lé gbogbo àwọn tí ń tà tí ń rà tó fi lé wọn jáde kúrò nú tẹ́ḿpìlì ọlọ́run ó ní ilé bàbá mi rè ẹ mọ́ sọ di ilé olè tẹ́ ẹ ń dúnàdúrà nǹkan ayé tẹ́ ẹ ń ta tẹ́tẹ́ ṣé lè yóò wà mọ́ ọjọ́ ibo náà wà látijọ́ yìí ó ń ta omi fún àwọn èèyàn ó lè wẹ ìṣẹ́ kúrò láyé èèyàn ó lè wẹ àìní kúrò láyé èèyàn ẹ̀rẹ̀ ń pè ní nǹkan spiritual àìfojúrí àbí iṣẹ́ máa ń fojú rí nǹkan spiritual ni ẹ̀yẹ ìyẹn wá sọ máa ń fojú rí nǹkan spiritual ẹ bá ń dá sọ̀rọ̀ yìí kò yé mi o ẹ jẹ́ agbọ́rọ̀ lẹ́nu wọn ká ti ẹ̀gbọ́n tán sọ náà bóyá yóò make sense ẹ bá ń tẹ̀sí ilẹ̀ agbára pápápá. what affects one affects all. So that tomorrow I won't be in my church, probably administering communion or using water during um, programs or using oil. And we hear that NAVDAC has swooped on us. NAVDAC, you respect the spiritual side of our society. What is happening, it looks like victimization because I know that there has not been any report that those who are making use of it have died. Otherwise, then the NAFDAC shouldn't have closed down the factory and uh, everything that concerns uh, his ministry. The, what is happening to uh, brother Jeremiah as a victimization. We use water in our houses, from a borehole, from a well. Do we obtain NAFDAC approval before we use them? You can see, this is pure victimization. Uh, spiritual water, if you have said it's spiritual water, and is being used, is using it for his spiritual work, then it has nothing to do with it. It's not within the confines of NAFTA regulation. Àwọn bàbá àjọ yín rèé o, ẹ wo ibi ọgbọ́n wọn mọ bí ọgbọ́n ẹ̀ lè rí. Kódà Bíbélì sọ ó ní cleanliness is next to godliness. Ìmọ́tótó ó ló súnmọ́ ìwà mímọ́ ngbà tẹ bá ní ẹ fẹ́ lo nǹkan spiritual ẹ fẹ́ fomi ṣe spiritual tí wọ́n sì tómi yẹn dọ̀tí tàbí tí wọ́n vet omi yẹn bóò ni spiritual tẹ fẹ́ fi ṣe tó fẹ́ fi ṣiṣẹ́ àwọn èèyàn yín tẹ̀ ń fi so lórí yìí ní nàìjíríà. ó rà níbẹ̀ yìí ẹja kúrò lórí ibẹ̀ yẹn àwọn tẹ̀mí kọ́mọ ṣe nǹkan tẹ̀mí kọ́mọ bá NAFDAC fà nínú ẹ̀mí torí èmi rò pé tán bá máa ja ìjà igan ó yẹ kán ṣe protest wọn nínú ẹ̀mí ni <laughs> kò ní ìdí kan fi ara kan ti tara bọ̀ ó yẹ kán ṣe nínú ẹ̀mí ni àwọn tó jẹ́ pé ara ló ń lò wọ́n ara ara ń lò wọ́n bó ṣe wà wọ́n ní ẹ̀mí kankan tó ń tó ń lò wọ́n ìdí nǹkan jẹ náà ń wá kiri oúnjẹ òòjọ́ wọn ni wọ́n á rí i pé nafdac ti fẹ́ tójú bọ̀ ó dẹ̀ jẹ́ agbóhùnbẹ̀wò ẹ̀jẹ̀ mẹ́nulé ti Dangote àtijọba Tinubu tí mo mẹ́nulé lẹ́ẹ̀kan ò tí mo sọ wípé ọjà bàràǹdà náà ń tà fáwọn ọmọ Nàìjíríà o wọ́n ti fi abracadabra wọ́n ti fi bójú ọmọ Nàìjíríà táwọn tí ọjà owóde onírin tó wà ní ọ̀nà Kòròdú mẹ́rin owóde onírin bá a bá ti kọjá mile twelve owó dé oní ni à ń lọ náà ti máa ń ta nǹkan rin tí a mọ̀ pé àwọn kan máa ń wà tí wọ́n ti máa ń ta nǹkan pàtì mọ́tò tó ti láṣídẹ́ǹtì kì í ṣe tó gbọ̀nà tá à ń kì í sì ṣe tuntun o ṣùgbọ́n bó bá débẹ̀ wọ́n sọ fún ọ wọ́n ní tuntun wà ń bẹ wọ́n ní tòkunbọ̀ wà ń bẹ ìwọ tó bá mọ nǹkan ọjà bàràǹdà àwọn kan wá wà ẹnu géètì náà ti wá bọ kò sí tó ló fẹ́ rà tán níta fún wọn kò sí páàtì tó ló fẹ́ rà tán níta fún wọn wà ládìpọ̀ náà wọn ní jẹ́ omi báyìí wọ́n bá ti rí tó ń wá wọ́n bá ti rí tó bá sọ́jà báyìí kì í sọ́jà obìnrin mi ò mọ̀ bóyá bàràdà náà wà nínú àwọn ọjà obìnrin àwọn ìyá lọ́jà wa gbogbo àwọn ọjà my twelve nǹkan kan yẹn ṣé bàràǹdà náà wà ń bẹ bàràǹdà láwọn eléyìí o tó o bá sì ti lọ ṣe mistake ra nǹkan lọ́wọ́ wọn o jẹ́ tán nù torí bó bá nílò kó o dá kíní yẹn padà kó o wá fi mú mi ọ gbàgbé ẹ o ò lè rí ẹ mọ́ wọ́n ní tí ìjọba nàìjíríà ń ṣe fún ọmọ nàìjíríà lórí ọ̀rọ̀ epo rẹ̀ kí ló wáá fà á o. wọ́n ní bí ọ̀rọ̀ rìfánẹ́rì Dangote àti NNPC àtàwọn ọmọ nàìjíríà ṣe rí nìyẹn o. ọjà bàràǹdà ní NNPC ń tà fún ọmọ nàìjíríà wọ́n gbówó lé owó epo elépo tí ìṣe tí wọ́n wọ́n dá ní rìfánẹ́rì kan. pété bá ní rìfánẹ́rì lẹ́ẹ̀mọ̀ sọ pé iye owó epo tẹ́ fẹ́ mọ̀ ta epo rẹ̀ ẹ wá rè fix owó epo Dangote táwọn ọmọ nàìjíríà ti ń retí pé yóò jẹ́ kí ara tó ní àwọn kó tiẹ̀ bùṣe gàdà díẹ̀ ẹ̀yin wá tún rè gbé owó epo lé láì ṣe pé ẹ ti ẹ̀ tí ìgbépo ń gan ẹ ti ń jèrè elérè mo sì mọ̀ wípé èrè tí wọ́n ń kó látàrí pé wọ́n ń gbé epo rọ̀bì jáde wọ́n ń kó wọlé padà gẹ́gẹ́ bí epo bẹtiróòlù owó sọ́bsìdì tàn rí jẹ́ ń bẹ̀ torí àwọn kan ti wá ń pe ìpè ní ìsinyìí o pé kán yọ sọ́bsìdì pátápátá ẹ wà á rí i pé irọ́ làwọn ará bí ìjọba ń pa fún ọmọ nàìjíríà ààrẹ tinubu làwọn ti yọ sọ́bsìdì kí ló dé táwọn marketers àtàwọn rìfàìnẹ́rì àwọn àwọn ẹgbẹ́ àwọn tó ní rìfàìnẹ́rì nàìjíríà mi ò tiẹ̀ mọ̀ mo rò pé kò sí rìfàìnẹ́rì kí ti dangote tó dé ni àṣẹ rìfàìnẹ́rì wà àṣẹ rìfàìnẹ́rì pọ̀ wọ́n ti wá kóra wọn jáde ní ìsìn wọ́n wá ń gba ìjọba níyànjú pé náà yọ sọ́bsidì pátápátá mo wá hàn pé sọ́bsidì wo tún ni sọ́bsidì tán náà ti yọ ṣe tún fẹ́ tún mi yọ ni kẹ́ ẹ bá mọ̀ wípé ìjọba yín ò lè nàtàn fún yín láéláé irọ́ náà ń pa fún yín ń tọ́ bá kọ fáwọn oníròyìn yẹn làwọn oníròyìn yẹn ń gbé ń tọ́ bá kọ fáwọn iléèwé ìròyìn tẹ́ ń fojú ńláńlá wò yẹn òun náà ń gbé ń tán fọn sínú fèrè wọn ní fèrè wọn tó ń fọn síta ń tán bá kọ́ọ̀lẹ̀ fún ẹ lọ sọ báyìí ẹ lọ sọ báyìí ọ̀pọ̀lọpọ̀ iléèwé ìròyìn ò ṣe iṣẹ́ ìwádìí mọ́ ṣé lóòótọ́ ni ṣé kì í ṣe rọ́ ẹ wá wo ẹgbẹ́ mákẹ́tà ẹ wá wo ẹgbẹ́ àwọn mákẹ́tà tó ń ta epo àwọn independent marketers àtàwọn ẹgbẹ́ rìfàìnẹ́rì mi ò gbọ́ mi ò gbọ́ rí ibi tá sì rí wọ́n sì ń túre ẹ fẹ́ mọ iye àwọn rìfànẹ́rì tá rí nàìjíríà ẹ jẹ́ ń sá sí ilé agbára ẹ bá ń sá sí ìkẹjá fi hàn wọ́n ìkan ni mo fẹ́ kẹ́ ẹ mójúbà gangan ara dẹ̀ àwọn ni wọ́n náà ra NNPC lẹ́nujọ́ mẹ́ta ìwọ náà lẹ́ ń wò yẹn ara dẹ̀ ó ń bọ̀ lórí ara dẹ̀ wọ́n ní rìfànẹ́rì ṣé ẹ wá rí àwọn tiẹ̀ ní nàìjíríà wọ́n ní rìfànẹ́rì nàìjíríà á sì mọ̀ gbogbo wa sì dúró de rìfàìnẹ́rì dangote and ń dúró de rìfàìnẹ́rì dangote àsáwọn rìfàìnẹ́rì kan wà nàìjíríà wọ́n ti ẹ̀ láwọn kan tó pè ní modular refinery wọn ò tóbi tó ti dangote ṣùgbọ́n refinery náà ni wọ́n sì ń fọ epo wọ́n wá present ẹ̀ fún abẹ́ni pé kò sí refinery kankan nàìjíríà ah arábẹ̀ tẹ́ ń wò yìí àwọn náà ra nnpc wọ́n ní refinery nnpc tán sí rà kò sí kankan ní refinery wọ́n ti ń ṣiṣẹ́ oṣù kẹsàn-án ní lọ oṣù kẹsàn-án náà dá sí àwọn kan tiẹ̀ ti tà náà rántí pé àwọn dá oṣù kẹsàn-án fún ọmọ nàìjíríà pé rìfàìnẹ́rì ti Port Harcourt ó mọ̀ sí ti wọrí pé yóò mọ̀ ṣiṣẹ́ ó ga ọ mo mi orí fún nàìjíríà bẹ́ẹ̀ bá gbọ́ táwọn èèyàn ní nàìjíríà ò lè dá a mọ́ kì í ṣe pé o n tán rí ló jẹ́ kó mọ sọ bẹ́ẹ̀ o àwọn kan tiẹ̀ wà lára àwọn rìfàìnẹ́rì tàbí hàn yìí wọ́n kàn wá gba ọ́fíìsì lásán sí nàìjíríà ni ìlú òkè òkun ní rìfànẹ́rì wọn wà ọ̀dàndà tán ṣe wá ní mọ̀mọ́ gbépo lọ́ọ̀ta lọ́ọ̀fọ̀ ẹ jẹ́ àpò lórí ibẹ̀ ń jàre lórí olóòótọ́ olóòótọ́ ọ̀lù lọ́tà àlù àmọ́ yọ sọ fún yín <laughs> ó dá ìròyìn táwọn ọmọ pọ̀ ní ìsìn ní ìròyìn tí ọmọ tí wọ́n pa ń Kwara ní Kwara Poli bàbá rẹ̀ àwọn òbí rẹ̀ ti jáde wọ́n ti sọ̀rọ̀ báyìí o ọ̀gbẹ́ni Abdulyikin Muslim Ayinla àti rẹ̀ Ramat Abdulyikin tí wọ́n jẹ́ òbí Abdulkoyim Bámidélé Ṣọ̀lá akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gbogbo nìṣe ní Kwara Poli ní ìpínlẹ̀ Kwara tí àwọn afurasí ọlọ́pàá tí wọ́n yìnbọn pa ó sì ń dúró lórí ọ̀rọ̀ rẹ̀ o wọ́n ní ìdájọ́ òdodo justice làwọn fẹ́ bàbá olóògbé náà ní òun kò tiẹ̀ mọ ìṣẹ̀lẹ̀ ó ní òun ò tiẹ̀ mọ bára ń ṣe rí lọ́jọ́ tí wọ́n pe òun lẹ́gbọ̀n òun ló pe òun pé ọmọ òun ní ìjàmbá òun á wò pé irú ìjàmbá wo ìjàmbá mọ́tò ni àbí ìjàmbá kíní nígbà tó ń dọ́sípítù lòun rí ọmọ òun nínú àgbàrá ẹ̀jẹ̀ òun sì mọ̀ pé ọmọ yìí ti kú eléyìí kì í ṣe ọ̀rọ̀ ìjàmbá kí ló ṣẹlẹ̀ ó láwọn èèyàn tí ó sojú wọn náà wá sọ fóun wípé àwọn gbúròbọn ò tá ń wọn láwọn afurasí ọlọ́pàá ni ah ó dá àwọn dáadáa mú ẹ̀mú nọ́mbà wọn ni ẹ̀mú orúkọ wọn ni wọ́n sàmú orúkọ wọn o lọ́rọ̀ kan bá di bóòlọ ìyà ó láti ìgbà tí òun ti bí ọmọ òun kò fa wàhálà rí wọn wá délérí fún wàhálà wọn wá délérí fún ìjàngbọ̀n ṣùgbọ́n ó ní lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni ẹni tó pa ọmọ òun afurasí ẹni tán fẹ̀sùn kàn ló bá kẹ́sẹ̀ lẹ́sẹ̀ pẹ̀lú àwọn òbí rẹ̀ àti bàbá àti ìyá ó lóun wá bẹ àwọn náà ní kí náà ṣe fún ó sí àwọn ó sí àwọn ó ti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ lẹ̀ lórí ipá ẹ̀fẹ́ gba owó kan kí ni ọmọ yìí ṣe fún ọ gan tó fi yìnbọn pa. wọ́n ní àwọn ọlọ́pàá kan mú ọmọ ìmọ́lẹ̀ nígbà tí ọmọ ń lọ sùkúù ni wọ́n bá sọ wípé ó yájá wọnú fóònù rẹ̀ wọn ò rí nǹkan kan nínú fóònù rẹ̀ nígbà tí wọ́n wò ó lẹ́yìn náà ni wọ́n ní kí ó lọ mú five hundred thousand wá láti béèlì ara rẹ̀ mo ní láti san fifty thousand fún wọn kí ọmọ mi mọ́ bá sun àgọ́ ọlọ́pàá lọ́jọ́ náà mi ò mọ̀ páwọn ọlọ́pàá ti dẹ́mi ẹ̀ légbodò ó lóun ò mọ̀ páwọn ọlọ́pàá ti dẹ́mi ẹ̀ légbodò òun tún rẹ̀ mú fifty thousand wá wọ́n ní kóun rẹ̀ mú five hundred thousand wá lẹ́nu ọjọ́ mẹ́ta ìlàmú kan wá fún yín tán yẹ fóònù onífóònù náà wò so lórí burúkú làwọn ará bí i wọ́n bá sì ti pààyàn tán báyìí wàhálà sọnù ẹ wá pa ọmọ ọlọ́mọ kó lọ́ọ́ mú five hundred ó wá kẹ́sẹ̀ lẹ́sẹ̀ ní ìsìn ẹ̀sẹ̀ àmọ́ mọ̀ dáa ẹ̀ṣẹ̀ tó mọ̀ mọ̀ dá à ah! wọn rò lè pa wọn rà wọn lọ́sà pa wọn rà wọn boko haram mú ọmọ ọlọ́mọ ló wá pa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ ń sàn nàìjíríà àwọn ọlọ́pàá kan náà sì wà bí kan báyìí o ẹ worú ẹ worú ìpìlẹ̀kúpìlẹ̀ tó ń play lórí justice ti Mohbad ẹ wá dúró ọ̀rọ̀ tí agbẹnusọ Mohbad tó ń play lórí justice fún Mohbad mọ́ sí mọ́ sẹ́nu o ó dá èèyàn kan lóró ìwọ wá gbé àwọn òbí ti ẹlẹ́yìn àwọn òbí ẹ̀ náà wọ́n lórí láyà wọ́n tẹ̀lé ọ ọlọ́run má jẹ́ kí irú eléyìí ṣẹlẹ̀ sí wa ọ̀fọ̀ ńlá ni o ọlọ́run ó ṣàánú àwọn ọlọ́run ti dán lóró tán ṣùgbọ́n ọlọ́run ti dán lóró náà ṣùgbọ́n òun wá justice kó jù bá náà lọ justice kí ìjọba ṣe iṣẹ́ rẹ̀ kò jù bẹ́ẹ̀ yẹn lọ torí yóò pa ẹlòmíì tó bá dáríjì àbí dáríjì ni ẹ̀yin èèyàn mi ẹ bá ń kọ́ nù comment section mo fẹ́ mọ ìrònúgbà yín ó dá èèyàn wa ibi tá a rí mọ̀ rèé o nínú ìpàdé ọlọ́mọ ìlú tò ní oníyanṣẹ́ ọlọ́bẹ̀ sí àtàfẹ́jẹ́ náà a kó àìbínú o ẹ járe ìpàdé inú comment section báyìí ẹ báwọ̀ ẹ bá pin kó kálé kó ká oko ẹ ṣeun ṣeun ò ní wá yín tì láṣẹ ọlọ́run Èdùmàrè ah mo fẹ́ràn yín mo nífẹ̀ẹ́ yín gbogbo mẹ́sẹ̀gì yín pátápátá ni mò ń rí o mo sì mọ́ gbìyànjú àti dáhùn sí ìwọ tí ìgbà tí ìwà dáhùn sí mẹ́sẹ̀gì rẹ mọ́ bínú kì í ṣàfojúdi kì í sì ṣe ti gbéraga ọ̀nà ló pọ̀ Eh, ọ̀nà tá a yà ló pọ̀ bí a ń lọ òjìnà rárá rárá ẹ ṣé o ibà àròyìn náà ni o ibà gbé wọn débẹ̀ ibà sáná wọlé ibà yànnànà ibà kanjú abẹ́ǹkó ibà sísọ lójú eégún ibà gbé wọn débẹ̀ ibà kéde ìròyìn fún Yorùbá Nation adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó tún gbé wa débẹ̀ lónìí ire la fi pàdé lọ́la láṣẹ Ọlọ́run Èdùmàrè mò ní wáyìntì ẹ̀yin náà ní wá mi tì ire lójú owó rí o ire kàbìtì ó dìgbà kan náà.